báwo ni. báyìí má mi ní kí mo wà jẹun fún yín mà. Oh. ó ṣe o yes ma. jọ bá mi sọ fún ẹ pé mo ti sọ ọ ẹ ok mo ti dé ma. ó dàbọ̀ ó dàbọ̀. kan ṣá a ní kí ọmọ wa gbọ́ olóòdù lọ́wọ́ ẹ̀ ó mọ ọmọ ọbẹ̀ sí ìlú dá mi lóhùn ṣọ́ọ̀kì bó ṣe lù yẹn gbogbo lè lò lù ni ìgbà tó tún wà lọ lọ́wọ́ yẹn ara ń ro mímí tí mo jókòó sí ṣá yóò bọ̀ ni inú káàkà tí wo nìyẹn ókè sọ fún mi kí ló ṣẹlẹ̀ gangan. mi ò lọ́mọ kan bá ni. ṣé màá mẹ́ẹ̀fẹ́ gbẹ̀ lé ẹ lọ́wọ́ ni o ò ti gbọ́tọ̀ Yorùbá sọ pé ọmọ tó kọ́ lé ìtaná ti máa ń kọ́ ó wá ń àbí. èmi ti sọ́wọ́ búkì láàárọ̀ fún ara mi tẹ́lẹ̀ ó tún wá padà abẹ́kẹ́ mi tún wá fóun lóolódì ìgbà tí mo ń pèrò kò ṣe kankan ó kàn fún òmíràn ọgbẹ́ni má kọlù mi o Osama kí ló ṣẹlẹ̀ gangan. o o tún wá lọ. kò ní yẹ bó ṣe sọ̀rọ̀ yẹn o kọ́kọ́ wá o tún wá lọ. òun fi yẹ mi sí pé a ti lọ àti dé orí ẹ̀ ti dàrú ọjà sì máa jẹ́ last aláì judgement. ṣùgbọ́n bí tiẹ̀ ti ràn pọ̀ nù ọgbà yìí mo lè fojú obìnrin rẹ̀ mo ń fojú àbúrò wò ẹ̀ wájà ń bínú sí ẹ o. ó ìwà ẹ wàá máa lọ́lé báyìí mi fẹ́ rí irun gbà títí aago mẹ́fà lé ni. máa ma ṣe mí ni máa ń jọ mọ bẹ́ẹ̀. dákẹ́ ti máa sọ̀rọ̀ kó dákẹ́ nu ẹgbẹ́. kí ló fẹ́ máa ṣe lọ gbé mọ́tò ọkọ̀ àfikún ara lé lọ gbòòrò. ọ̀gbẹ́ni bàbá mi ta. kí ló máa ṣe fún. ẹyọ kó pàdé mi. jẹrọ wà lára ẹ máa bá ẹrú bí ọmọ kókó. ọ̀dẹ ìwọ sọ̀rọ̀ gbọ́dọ̀ pé wọ́n ti ń ṣí i. gan-an. òun mọtí lẹ́nu iṣẹ́ mi abáyọ tó tèmi fi ń short àbí orí ẹ̀ ò pé mọ́ ọmọ tó máa ṣẹlẹ̀ ń sìn wọ́n ìwà fọ́sẹ̀ méjì má jẹ́ mo fẹ́ rí ẹnu ọgbà yìí ṣé wàá mi yí ẹ kó sì kó pọ́tà kúrin báyìí olórí burúkú ni o fẹ́ kí n tọ́ àbí wẹ́rẹ̀ ni kó sì fún mi jọ. kí ló fẹ́ sọ. ọmọ oníyàwó ni. àbí wẹ́rẹ̀ ni yàrá ìyá ìyàwó ẹ̀ ni. o là kó oníyàwó ní àtọmọ lọkọ ọmọ àti ìyàwó ẹsẹ náà fámìlì ìfún abẹ ẹtọ fọsẹ kan. wíìrì àlàyé sóòótọ́ ọ̀rọ̀ de òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ̀rọ̀ rẹ̀. àwọn májà rẹ náà gan ti bẹ̀rù tá a bá tètè wá àkànṣe sọ̀rọ̀ ẹ̀ ó máa dé gbẹ́jà o. májà máa jà alẹ́ máa jà ẹ̀mí ló ni mo pè é. ẹ máa ń pè mí. májà I am beginning to get irritated pẹ̀lú gbogbo àwọn wàhálà tó ń fa hùrùhùrù ẹ ti ń pọ̀ jù lọ́jà o kí ló ń ṣe ẹ́ ìwọ nìkan ni kí ló pa wà àti omi tíkẹ́tì kí ló pa yín pọ̀. ṣọ́ọ́tù wàá fẹjọ́ mi sùn yín ni kí lọ́ọ́ tún yín má jà ṣe o ṣé mi lè dárìn títì mọ̀ ni. màjà ah. i understand sori tán bá máa fi wádìí lọ wádìí bọ̀ ó ní jẹ̀bi wọn bọ́ ṣé is there any limitation to kéèyàn kan ṣe sùúrù ni. ìwọ ara tèmi kọ́ ẹ̀gbin o dáàdi mi ò láì kára mi kẹ́ ẹ̀gbin o ara mi kọ̀ wọ̀ sí o má máa rìn lọ́wọ́ máa ta ẹ̀rọ̀fọ̀ sí mi lẹ́sẹ̀ ṣé kí n má ta dànù. Mm-hmm. máa jà ara máa jà adé tutù ẹ sùúrù ẹ ò tó náà ni gẹ́gẹ́ bí dádì ẹ ṣe sọ eh, wo hmm. àkọ́kọ́ ni ṣèṣì o ẹlẹ́ẹ̀kejì ó ṣe é fèwé mọ́ àmọ́ tó bá ti ń dẹ̀ lẹ́ẹ̀kẹta àbùkù àbùkù ti wọ̀. Hmm. ṣé nǹkan tẹ́yìn náà máa sọ nìyẹn tẹ́mi dẹ̀ fi ipò yẹ kẹ́yìn understand mi ah, mi ò láìkẹ́ o. look here look here ṣé o ti wá gbé orúkọ tí mo sọ ẹ have you forgotten the name tó ń jẹ àfíù sọ orúkọ ẹ fún mi completely. ooo oh, ah. ààrẹ máa jà. ààrẹ máa jà kí ni. inú ẹ̀mí tó kù náà ààrẹ máa jà dé tutù. kílé tí o wá lè jẹ́ kí adé tutù yẹn kó ọ̀nù mi wà kó tutù kí wà ẹ̀ tutù. kí n dọdẹ kí n dọdẹ fún wọn dádì ah, ṣé bí èmi náà làárẹ̀ máa jà èmi àti wọn lè rẹ́ bọ̀ kò mí pé wọn bá wá kí n má lè bá wọn jà náà ṣebí mi náà mo lórúkọ méjèèjì tó bá wù mí nínú ẹ ni máa mú o. ṣùgbọ́n fi díẹ̀ nínú tútù yẹn fi kún máa jà ṣùgbọ́n tútù díẹ̀ mi ò ní kó má jà rárá ṣùgbọ́n fi tútù fi kún o gbọ́ mi. ọmọ ọkọ mi má ṣe sùúrù.

ààrẹ má jà. ààrẹ má jà. wọ́n fún ẹ. àfidà lálẹ́ garara àrà ti sàn nínú igbó dákídọ́pẹ́ má parọ́. má jà. alágbádá. hello hello má jà ṣé kẹ́yà ló wà ní. kẹ́yà kẹ́yà bíi ti báwo èmi ò sí kẹ́yà èmi wà nílé ṣé kò ẹ kò ti dé ibẹ̀ látẹ̀kọ̀ o owó táìmù ọwọ́ ẹ ni. sísì ti kọjá náà. èwo mo kàn ní kí n sáré ṣeré ọwọ́ ń bẹ̀rẹ̀ ni ló ń ṣẹlẹ̀ gangan. tètè má bọ̀ ọ̀nà ká lè bẹ̀rẹ̀ iṣẹ́ ó bébé kò béńbé èèyàn máa tẹ̀tù rí nǹkan mú wọlé. lámì ẹ̀wò mi ń lọ wẹ̀ nìyẹn o. wá má jà mo rò pé o ní wọ́n fún ẹ láyè pé kò sí mi lẹ́yìn. mami ẹ̀wẹ̀ fi ẹ máa sùn náà ni kò kò lè ṣe tó bá wẹ̀ mọ́ jáde lọ́kùnrin mami mi ò kí ń jà iná mọ̀ pé mi ò kí ń jà ah, àwọn bíbí yìí ló máa fẹ́ gbẹ̀gbìn rẹ̀ ọ̀nà wọ́n kàn máa ṣe bó ṣe wọ́n máa ṣẹ́ ní àwọn afẹ́ máa ráìdè èmi ò lè gba ẹ máa máa fíríṣì fún mi lulẹ̀ pé kémi máa jà àwọn yẹn máa ṣe òṣì níta ah, èmi ò lè ṣe o. kòkòrò tanitani tamẹ́yìn jagidijagan máa jà mélòó ló wà ń bẹ̀. ẹgbẹ́ ẹ̀ka tán ó kù díẹ̀. eighteen thousand ló wà ń bẹ̀. eighteen thousand ah, ọmọ àti ẹ̀rù ó pa rárá ìwọ náà tó bá ṣe wàhálà tó fà á lé ló yẹ ká rí jù báyìí lọ́nà. ṣé ìjà àwọn méjèèjì kọ́ ni mò ń jà ni àbí fara mi kọ́ ni mò ń pèrò nígbà látàárọ̀ ìgbà tí mò ń pèrò tí wèrè rẹ́kọ̀dé tó ní kó a máa fóun lórí wọn lọ́sí ń ṣerú ẹ̀ kí ló dé. ọ̀gá òtúrú yẹn náà sọ òótọ́ náà ni ọlá àkókò ṣàánú wa ó mọ ọkọ tó ṣẹlẹ̀ yọ five k bẹ́ẹ̀ kó kó ètò kù wá. dá mi lóhùn. yíyọ five thousand ilé sọ bẹ́ẹ̀ o. àbí kò tó ẹ. gbàrẹ́ ẹ lè fún mi gbogbo ẹ̀ kí ló fi ń ṣèyàn. irọ́. ọ̀gá mi. ló kù. èyí máa wọ̀ a. Ah a máa make ju báyìí lọ lọ́jọ́ èmi ìṣèlú kan kékeré ló ṣẹlẹ̀. owó epo máa gbà lọ́rọ̀ lọ́rọ̀ níbo ẹ fún kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ kó fún mi kí báyìí kò fún mi irọ́ kò tẹ̀ tí ń ṣe sí ti bá tẹ̀ máa kó fún ẹ bọ̀ má wọ́ọ̀rì máa yọjú yẹn létà. ẹ kalẹ̀ mọ́. èmi àbáwọ̀n. kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jọmọ ibi àárọ̀ ibi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín tani látàárọ̀ èmi àti àbúrò mi àti ìjẹun dádì wa ti kú mọ́mù wa dẹ̀ ti sá lọ. kí mo fẹ́ ṣe sí yẹn báyìí. ẹ kò tiẹ̀ fún wa lóúnjẹ owó tèmi àtàbúrò mi máa fi jẹun lálẹ́ yìí nìkan. kí ló ṣe yín wọ́n ní rọ́mì àwọn ti sá lọ kẹ́ mọ́wó táwọn fi jẹun wáṣẹ́ ìgbọ̀n yìí dádì wa náà dẹ̀ ti kú. ẹ máa yan ọjọ́ ìfura ìbò sí tó kọ mi. lọ́jọ́ tí ṣe yẹn lábúrò lè ní sọ pé dádì òun ti wọ́n fi òun dẹ̀ ti sá lọ ṣe máa fún lówó àbẹ́ẹ̀ fún. o lè kó fún lára owó tó wà lọ́wọ́ ó wà lára yín nǹkan tí mọ́tò yìí ṣe ń bàjẹ́ náà nìyẹn ṣẹ́yìn lè bá mi tì lánàá ni ọmọlọmọ béèrè owó ń sẹ́ nítorí wa bẹ́ẹ̀ stẹ́rìn oṣì ìwọ náà ń wá owó o ò tí ì jẹun lẹ́run ojú ẹ máa ń kọjá àyè yín gan ṣá. wọ́n ṣe fún mi lọ́fẹ̀ẹ́ o tún wọ chain èmi kò wọ chain sọ́rùn náà. ó ń bọ́ sí mi lọ́rùn ni wọ́n bọ̀ sí ẹlẹ́nu wọn lè bọ́ oúnjẹ sí ẹlẹ́nu àrè ṣáàgbà gbàyẹ lọ́ba ní ẹ̀kọ́ ìṣàánú fún yín. ẹ kúrò ẹ má wọrí o ti lọ ẹ ti bí o ti lọ mo ti yọjú ẹ. tètè wá lọ́la o. ẹ má wọrí ẹ yín máa ń ṣàwọn àwọn àwọn ò ń ṣe bẹ́ẹ̀ yẹn. a máa ṣe orí a máa ń ṣe pé. I'll close it. Mama. Mo fa. Sọ bó fẹ́ rí mi. Mo lọ sùn. Ó yá wá jókòó mọ̀ pé ó ṣe jẹun tó ni. Jókòó bí ti bá ti mí lọ sùn. ìwo ah, nìkúnlẹ̀ ń sin lábàkẹ́ <laughs> o ti ń bá kan bọ̀ nìyẹn lábàkẹ́ ìlú ló need. actually five hundred actually five million naira ni but tí bá rí. five million. no tí bá rí three million ni mo kí fún náà. five million but tó bá rí three million wá wá òkè lábàkẹ́ kódà tí bàá fún yín sí kí ló fẹ́ ṣẹlẹ̀. mo bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ò fún mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe ọkọ mi torí mo mọ̀ pé máa fún mi. ok máa fún ẹ tó bá ti dárò ọ̀la máa ṣe transfer fún ẹ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. àtọ́dá jẹ lọ sùn. Ah, oríire ẹ máa máa lékún sí i lágbára ọlọ́run tó bá ní kí n máa crop bọ nínú ilé. làbákẹ́ ó ti tó. olówó orí à ó ah, gbọ́dọ̀ máa yọrí sí ẹranko mi o ah, mo ti ronú ronú kí ló ń try láti ṣe. mọ́mí n fẹ́ wo fíìmù ni. o fẹ́ wo fíìmù. bẹ́ẹ̀ ni ma. by this time jọ ṣé ọ̀la ni Sunday ni àbí èmi. ọ̀la ni Monday. òwa lọ́rùn afárakọ́wọlé kò sùn járe fẹ́ máa wo fíìmù tó bá dé skul wa máa sùn. mo lè ọ̀nà màlúù kì í ti ọkọ mi yìí mo dẹ̀ ń jọ tuntun sí lójú kò sí kò tó ètò ìfún mi àtọ̀dá ní alẹ́ yìí àníjọ sùn oúnjẹ tó ló jẹ yẹn ara mi ló máa wá dà sí. Ah! Bàbá wàá. òbó ńlẹ̀ jáwù yẹ. garara àrà ti sẹ́ nínú igbó dágídọ́gba mẹ́fà o. mọ́jà alágbádá. Yes, Uh, no, you see, um, on that guy that is a consequence too, eh, we are going to shut everything down. I've spoken to Emmanuel and everything is intact. It is 2 million naira that they gave to him. Mm, thank you very much. Eh? Deo, thanks. <laughs> I've greeted you before. Okay, okay. Bye, my brother. Mm. Good day, sir. Uh, good day. How are they? Yes, fine. fine ah, boss. how far? Ricard Beers, 23. We get pad, 15. I will get thirty five. That one better. Boss, and everything goes smoothly, boss. No traces, nothing, no disturbance. Say, pé begin no it after this. Nothing, Baba, nothing, Baba. Uh, know what wetin una go do for me now? I need two pad. All that don't do for am, make una go dismantle and make una do as una. Baba no pee, you go bring am last. Na pepper dey ground o. God bless una. Eh? This is it. That is what we are talking about that is it. Eko. kí ni nǹkan tó ń ṣe kò sí nǹkan kan. àánú irọ́ ni mo mọ̀ yín dáadáa nǹkan kan ṣe. àtàná tí mo ti ń wò yín ojú yín yóò wà ọ̀rọ̀ ètò kí ló dé. kò sí nǹkan kan. ẹ má sọ pé kò sí nǹkan kan bàbá ẹ fi yẹn lẹ̀ ẹ ó gbóúnjẹ fún yín lálẹ́ àná ẹ̀ jẹ́ torí mo rí oúnjẹ yẹn mo dẹ̀ rí inú abọ́ ń bẹ̀ ẹ fóúnjẹ ṣeré náà kí ló ṣẹlẹ̀. ọkọ mi kí ló ṣẹlẹ̀. ìyẹn nípa ìjẹ oṣù lálẹ́ àná mo dẹ̀ bí nílé rẹ̀ ẹ ti jẹun ẹ ti yó kí wọ́n tún lójú yín ò dá láàárọ̀ kí ló ṣe yín. àdùnní ọkọ ara ẹ balẹ̀ tí mo rí lánàá ni mi ò kò tẹ́ mi lọ́rùn tó you know when I was coming home I met the landlord and he actually he eh, attacked me. lálọ́dí attack yín. bẹ́ẹ̀ kọ́ ìlọ hmm? mi ò dé láìkí wọ́n ṣe bá mi sọ̀rọ̀ I was grossly disappointed ó ń sọ fún mi ó ń rán mi létí àṣé mo mọ̀ pé owó ilé wa ti fẹ́ dí o nígbà tí mo dẹ̀rù pé lóòótọ́ mà ni ó jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó bá mi púpọ̀ mo tún wá wọnú lédi I met you people inú mi ò dùn àpàlẹ̀ yìí fọ́ọ̀mù you don fọ́ọ̀mù àyè tí mo mọ̀ dáadáa ṣé nítorí pé ẹ fẹ́ sanwó lẹ́sìn lè wá ṣe fóúnjẹ lẹ̀ jẹ oúnjẹ mọ́ èmi ò láìkí ẹ̀ dẹ̀ ti sọ náà ó dà owó lẹ́tà ń sọ ìgò èlò ni ìgbà wo ló fẹ́ díù gangan. ọ̀sẹ̀ mẹ́ta péré ló kù. three weeks lẹ́tí staff ara yín láti sìn èmi ò láìkí ẹ̀ dẹ̀ ti sọ fún wa náà ẹ̀ dẹ̀ wá jẹ́ káyà wa máa já bẹ́ẹ̀ ni pé kiri kan ẹ má wọrí kò sí kan tọ́lọ́hún ò lè ṣe o three weeks yẹn sì gùn gbọ̀nàgbọ̀nà sọ fẹ́ fi gbò yẹn lẹ̀. ẹ jọ mú bẹyìn o. ẹ má ronú o ẹ̀yin náà gbọ́ nǹkan tọmọ yín sọ báyìí kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe láàárín ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́run àṣeyà rẹ̀. ó dà ẹ jọ. mo ti gbọ́. now wey we don know wetin the problem be so how far i go go there need that smile like my papa na. i no like all this at all i no like am i no. wetin happen. pastor wetin happen you dey ask me say wetin happen shey you no see say dis politics wey we dey do na we know how to do am from left and right from beginning to di end na we dey enter dem dey push am how everything go dey alright now wey di food come land for di table una come wan carry di thing pass my head go give titi. a point of correction there abeg wetin be dat your name again. <laughs> austin hmm? na me honourable deku na you dey ask say wetin be my name again. but wait you open your mouth now titi like say she be your maid honourable titi now you come here call me bia austin fear no dey catch you for age i be your mate no be yoruba people respect dey hungry all the time na go dey say respect me respect me you come open your mouth here now dey call me austin but i no fit vex for you you know your name na odeku ti yoruba bá sọ pé ode ni èyí o kò yẹ kéèyàn bínú sí so ọ̀dẹ́ kù ọ̀dẹ́ another verse God dey open your mouth here honourable titi honourable austin you go carry that s i r carry join im body na i go know say you dey talk to me that one even reach at you reach you dey here now say you dey hala honourable titi you know why she don dey do politics respected classical big she know politics pass you which day you join titi don dey politics tey tey tey tey tey tey wey be say man profit measure and finish when we dey change name dey change name she dey carry change follow us too she no dey bite and that one come reach as reach when the thing reach ground now dey carry give her you come dey join you small pikin which time you join politics now make i ask you again last election wey dem carry do pass the post wey we say we dey even carry beg honourable titi she never accept o oh. because she know politics who dey suppose give. Eh, na titi suppose to get am there but you know say there don pass for oselu for politics wey we dey do when your time don go e don go be that na another person wey dey ground na him go get am. Eh, for your own kind of ode politics say you say you be odeku na that kind thing dey reign but for people wey no politics When they tell Honorable Titi to Akasa for her, they say, step down. Because she know politics, she step down. See now, what is she won't get? with the carry her And she no shout like you, like person where they swear for. When be say, if they shout, she just take her because she know politics. Small time, go they say you be. Which time you begin yourself? Which time? You will be say, when they bring you, come and hand, so they say, make we baptize you. People will come do your baptism. You can't correct man now, they can't, they can't. Bros, watch him. Oh. What did they do you? Watch him. Hey, what you gonna say you talk now? They hear you. Question, you dey ask me say wetin I find come. Oh, so you want hear wetin I want talk? <laughs> no problem. No problem. Now now you know say now small picking na him be for politics. No problem i be small pikin for politics when una go dey need money una go come to me He say una wan settle for so so place una wan settle market people una go come ask me how we go tragedize this thing wey be say everything go dey in order but now wey the food don land for table now una know say i be small pikin for make politics. make you wait wait wetin dey do you wey you just dey shout how much you get for pocket wey dey shout. you dey ask me say how much i get when time reach to spend money igbo man no go fit put money for ground now na we dey spend the money for that. where we no put money we get side where we get we na we are we are so industrious. how much you get for pocket wey dey shark you shebi you see dat photo wey i show you you see am na i no be say i form am na my pa house for nnewi be dat o oh. your own be like kitchen small time go say you know say politician dey sabi press mumu Order. you know how much wey honourable titi no dey spend tey tey you know how much wey i dey carry people play person wey im papa give us one billion naira wey una dey greet am last month ago im pikin one shop we give her cash sell am so wetin you be amon you don spend hundred million ac dey here now call dey cash me because of just small post as you dey swear like person wey dey swear for abeg bros clear comot for me. austin for your mouth na you dey tell me all dis thing make i tell una something mm. una go hear am. make you go another party make i give you one secret if to say the vote na fifty thousand if you get five thousand vote you go go supreme court so you know na you still have five thousand. na una never sabi anything very soon una go know ah, una go see my hand ah. una go see. thank you very much eh god go bless you madman no get certificate omo no get corridor see am. everybody dey do agbada dey do agbada dem come chop am now dey craze dey worry your craze abeg comot ọ̀nàdẹ́kù títí. kí ló gbójúlé tó fi ń sapá kántákántá gan ṣé wọn pọ̀pẹ́ ni tó bá juni náà ó lè juni dànù ni. Honorable Ọ̀dẹ́kùn kí lè bá wa ẹ wí pé mo bízì nǹkan tí mo dẹ̀ ń forí mi rò pọ̀ gan-an àti pé àsìkò meeting ti fẹ́ tó ẹ sọ nǹkan tẹ́ bá bá wa. sọ́ọ̀rì torí meeting yẹn gan-an ni mo ṣe wá rí ẹ tá a bá ti dé meeting mi ò dá lábàá o mo pa láṣẹ ni sọ fún gbogbo wọn lójú gbogbo àwọn olóṣèlú tó wà ń bẹ pé ìwọ o o ti step down nínú position tó fi ń lò ẹ jẹ́ kí position yẹn lọ fún èmi honorable Odeku ló bá tán. ẹ̀ẹ́ wo dá padà èmi títí láyọ̀ àgọ̀rọ̀ ló ń bá sọ̀rọ̀ jẹ́ kí n sọ fún ẹ àjànàkú mi ó kọjá ohun àyàdà sí tí ò bá jẹ́ bó ṣe jẹ́ ni má jẹ́ kó gbóhùn ààrẹ kó tó kúrò níbí. <laughs> mo ti mọ mo mọ pé ó lágídé àmọ́ jẹ́ kí n sọ kinní kan fún ẹ o màá fàyè wọn ẹ màá jẹ́ kó o mọ̀ pójú lásán kọ́ làwọn àgọ́ fi ń ṣòṣèlú màá wá sọ fún ẹ pé tó o bá lọ jáwọ́ tó step down kí n dé position yẹn ah a sọ ẹ dànù màá fàyè wọn ẹ. o mú mi rẹ́rìn mi ìgbìmọ̀ wòmí ọdẹkùn mi ò kálá àjẹrẹ mi ò nọjà òòrè mi ò mú omi kéèké àkesùn ẹnikẹ́ni tó bá korí èmi títí la yọ ọmọ àgòrò òfò àdánù àṣẹ èrí orí burúkú gbogbo ẹ̀ ló máa bá gbogbo wọn tẹ̀bí tara tọmọ sí gbogbo ẹbí wọn. ṣọsígbà. ó ti yé mi ó ti yé mi wàá bá mi ń bẹ bí ìbọn ni. ẹ̀yin babes ṣé bá ṣe máa máa wò lédè ẹ wọ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ti tètè sú ẹ̀mí o wọn láì one bá gbógbó lórí ẹ̀ lánàá ni. òdodo ẹ máa bọ èdò ṣé nítorí ẹyin yìí ni mo ṣe pẹ́ mo ti pẹ́ o mo ti lóko dé ètò ibẹ̀ ẹyin ti wọ́n o ìdí gan ti ń ro adìyẹ ẹbí àtìyẹ báyìí gbogbo wọn ni wọ́n ti ní owó níbẹ̀ sí yí báyìí gbogbo wa là ń já tíkẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n ẹ̀ dá kí torí ọlọ́run ẹ máa dùn máa dín tán nísìn. ẹgbẹ́lẹ́ ọjọ́ ẹ dákú má bàa tèmi jẹ́ o ẹ má ẹ pẹ̀lẹ́ àti ìlàtọ̀ tí a lọ tán mo ń kọ ní ṣọ́ọ̀ṣì wa ní ẹ̀dá ẹ̀yin mélòó mo mọ̀ mo mọ̀. ṣé mo ti máa ń sọ fún yín lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ẹ́ a máa lọ látàárọ̀ a máa jí a máa sanwó lóòdù a máa sanwó ti security a máa sanwó gbogbo ẹ̀ kí ló dé a kàn ń ṣiṣẹ́ fún oníṣẹ́ ni kò sí nǹkan kan ọ̀rọ̀ ọ̀rọ̀ gáàjì ti sú èmi o ó ti sú mi ó ti sú mi. ọmọ ọmọ kan ti bẹ sọ́ra fún èmi kò lánàá ní ìgbẹ́ fúlọ̀dù lánàá eléyìí ni pé ránṣẹ́ máa sanwó sẹ̀. ẹ kí ló tí wò wá jẹ́ kó máa tètè ṣe registration. nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn yẹ kó máa lọ báyìí àbí wọ́n ti rí iṣẹ́ ńlẹ̀ kó. kò sí iṣẹ́ tí mo iṣẹ́ tí mo gbọ́dúmọ̀ náà yẹn ń bẹ̀ fún wa. lórí iṣẹ́ gbọ́dọ̀ tó àbí o. ṣé ní tọ́lá bá sì ní kí mọ́tò yẹn máa mí. lórí títí ọlọ́dà ìbẹ̀ máa ti là. ẹgbẹ́ wa ń ṣe wọ́n máa jà ṣiṣẹ́ foni jẹ gbàdá rẹ̀ wá ń ṣiṣẹ́ a kò ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ lé. kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn. o ẹ wo ko iṣẹ́ ìsọ yóò gbà ẹ̀mí kí ló fẹ́ ṣe sí ìkan tó wà lẹ́yìn lọ́wọ́. má dọ́gbọ́n ẹ jẹ́ kó dọ́gbọ́n ọmọ nígbà làjọ́ jọjọjọ bí ebi ń pè mí. three ṣe bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ wò ká tó ń fà. àti rí sunday náà ní gálà yìí. ó fẹ́ pàdá ẹ̀ gọ́gọ́rọ̀ ló máa ń fi hàn mo fẹ́ bá fún ẹ kò tútù. àǹtí gbogbo two hundred naira ni drink yẹn. ṣé o fẹ́ ṣáìsì fáwọn sọ́dà olórí burúkú yẹn nígbà tó ń tà ní ọjọ́ ìdílé àbọ̀ òkú lórí burúkú yẹn olórí ọfẹ́ ọfẹ́ kí n dé ìdẹ́gbẹ́ kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ kí ló dé. kí ló dé fi ń kọ ọmọ àwọn ọmọ ọlọmọ kí ló dé gangan náà. látọ̀ sójú ni o ti gáìdì fáwọn ọmọ yìí o ti máa wọ̀ ọ́ sáwọn làárẹ̀ náà tó fara ní ilà kí ló ṣe é tẹ̀jọ́ bíi ìwé lẹ́tọ́wọ́ wọn náà. ẹm àǹtí olúwagbogbo ó tẹ́ ni àwọn ọmọ yẹn sọ tíkẹ́ẹ̀tì táǹgbà ní one twenty tẹ̀lé ó ti di two hundred naira everything ti cost ẹ dákúrò ẹ jù ẹ fún àwọn ọmọ yẹn ní owó wọn ẹ padà wá gbowó yín náà màá bá yín gbà ẹ padà. ẹjọ́ ẹ̀kọ́. wàá sọ wà ní agbolo sọ wà ní ìdí ẹkùn alẹ kí lè ṣe ẹgbẹ́ rẹ lọ sọ wọn dájú. ikú àjẹkù. wàhálà kí ló máa ń ṣe ẹnì kan náà látàárọ̀ ni ti ní kò ṣe ń dóbi rẹ̀ ṣe bí wèrè látàárọ̀ wá mi láì gbogbo wa wèrè tó máa ń lò pẹ̀lú mi yẹn o. ẹ calm down now ẹ má jẹ́ kí ọ̀fun yín lọ sókè kó má dà tòlótòló this is indomie tí ẹni kì í bá yín ṣe mo ti ń prepare oúnjẹ náà lọ́wọ́ ẹ dẹ̀ ń pariwo mọ́ mi ṣé mo ṣẹ̀yìn tòlótòló mo ti ń ṣe à wọn kò lórí burúkú rẹ mo ní tó bá tó bá mi sọ̀rọ̀ lára pé àǹtí bógò àǹtí bógò àbí mọ́mí bógò kí ni mo gbọ́. kí ni mo sọ. abdul al al al bógò mọ́mí bógò ẹ má bínú ẹ dẹ́kun nígbà tí ẹ sọ pé ẹ ń wọ ọmọ mi ẹ lè wọ ọmọ mi náà ni mo lè ṣe. sọ̀rọ̀ tí máa fi ìgò tí máa fi gún etí ẹ. erékeré kan sọ. wọ́n máa fi gba ìdí wọn fi ṣe menstruation. ẹ pẹ̀lú Mrs. Gogo. wọ́n máa ṣe bí wèrè pẹ̀lú mi mo lè máa gẹ́ ẹ̀tì ẹ̀ tó ti gbọ́. Eh. ṣé mi ò fi ń pa torí mo fẹ́ gbowó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ látàárọ̀ wà mí láì kìlú ọ̀rẹ́ láì máa bá mi ṣe irú ẹ̀ mọ́. ẹ má sábì polo. kí ni ẹ sọ pé ó ṣẹlẹ̀. bàbá àwọn ọjọ́ ìsìn yẹn ni wọ́n lé wa pa ni. apá apá ẹ ikú apá ẹ ẹlẹ́dàá pa àwọn tó tó ẹ̀dá gbà ṣé jáwèrè ni. wọ́n fẹ́ náà yẹn pa. láì àwọn ọmọ yẹn kí wọn sẹ́ẹ̀. àbólórí burúkú ni ẹni. bàbá bá ṣe wà bíbẹ̀ yẹn àwọn ọmọ yẹn ń tà wá gan sẹ́ẹ̀. wa ètò mi lè yín kò ní dún mọ́ orí ẹ̀ burú ni mo ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀ tíra ẹ̀ tíra obìnrin náà yìí obìnrin lásán lásán wọ́n bá yín wí ẹjọ kí wàá lọ wá ṣe nu gáràjì kí lọ wá ṣe mí kàn já tíkẹ̀tì ẹ̀ ṣí èrè ni ẹ mọ̀ náà lẹ́yìn tẹ̀sí yọ lẹ́lẹ́ ló máa jẹun. nígbà tí wọ́n dúró torí obìnrin gíràn obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán ìwọ ń pè ní gíràn. ẹ ti já orin. Ah, ah. Ah, wàhálà wà o ọgbọ́n wọ́n tún wá ló ń bí o ọgbọ́n pọ̀ jù èyí dẹ̀ ń kó obìnrin gbìyànjú lẹ́nu tí obìnrin yẹn ń ta ẹ̀ wọ́n lù wọ́n mọ́ ọ lábẹ́ ṣe ń lù wọ́n yìí ẹ lóbìnrin lù wọ́n ẹ̀yọ ọkùnrin náà tún lù wọ́n. ó mà dá akọkùnrin náà wọn obìnrin ni ó dá kó fìyà jẹ yan. ṣẹ̀rí tóbìnrin bá lù wọ́n tọkùnrin bá lù wọ́n ó sì dá o eh. ìkẹta ni o gbọ́dọ̀ lù wọ́n alùjọ̀lù ni. alùjọ̀lù lu àwọn ilé ìgbọ̀n bẹ́tà. olórí púpìlẹ̀ méjì obìnrin lásánlásán obìnrin sẹ́yìn kẹ má lè gbọ́wọ́ kẹ má lè gbapá ẹ mọ ọkọ dẹ ṣe o Ọlọ́run ẹ láríwọ ra yín abẹ ṣe ẹ kàn gbò ẹ láríwọ ra yín jọ àbẹyà kò ní dáa fún èmi lẹ mú èmi lẹ mú ṣeré ẹ dàgbà sókè àbúrò ìbú ẹ kọra yín dáadáa wàá gba ìkúrú ní eléyìí eléyìí wọlé yá bọ ìjọ mi tó máa ní ẹ yín ẹ láti kọra yín dáadáa ìyẹn tẹ́wọ́ ẹ dáná owó. ẹ tẹ́mi tí ẹ̀rù pa máa ṣe lélẹ̀ ẹ jẹ́ kémi kò pé Franco àti Gẹ̀lẹ̀ káwọn ẹran wa lọ dúró ń bẹ̀ ó ti yẹ kán wa lọ gbà wá káwọn ilé rẹ̀ sì wá ó máa jẹ̀yà kú ni. lẹ́yìn ah, ah. ṣé ẹ̀ lè gbọ́wọ́ rárá. ẹ yá wèrè gan-an. ẹ̀dùnjúmọ̀ rẹ̀. ẹ̀mí bàbá yín léèrè káwọn lójú ń lọ bẹ́ẹ̀ ilẹ̀ jù wọ́n lọ ẹ̀mí bàbá yín léèrè ẹ̀mí bàbá yín léèrè ẹ̀mí bàbá yín léèrè báwọn lójú yín lọ bẹ́ẹ̀ ni lẹ́jù wọ́n lọ ẹ̀bí bàbá yín léèrè tó hmm. mọ̀ sí o àwọn kan ò mọ̀ dídí wọn fi ń pa àwọn kan lámọ́dé má já hmm. tí wọ́n rò pé nàgíjẹ lásán ni oh. wọ́n rẹ̀ ń ta wọn lólobó wọn ọ̀gbọ́ ni o. guys ẹ̀kọ́ tí mo rí ẹ̀ ò rí o ṣé ìlú bìrì la wà ní tó fẹ́ máa ṣe bí ọlọ́pàá lé wa lórí agbẹ́ wọn tán àti wọ́n fẹ́ máa fi kí wa jẹ tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé òwe Yorùbá tó sọ wípé kékeré báyìí láti máa ń pẹ̀ka ìrókò because tó bá dàgbà tán <laughs> wọ́n á ní gbà yẹn wọ́n ní kò lè ṣe gémọ àbí whatever but right now ó lè wò payàn. àwọn girls sáà ń sọ yìí wọ́n kàn jẹ́ gíran ni tán bá jẹ́ gíran ṣé torí pàrọ̀ fúnra wa jẹ́ executive tá a bá jẹ́ executive ta ló lè gbà nínú wa kó máa fowó lówó ticket every week ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́yìn méjì sọ any point but nǹkan tẹ́mi ń wò ni wípé ẹ jẹ́ ká fún gáran àwọn girls yìí ṣẹ́rí tí a bá jẹ́ kí àwọn girls yìí tètè mọ̀ pé ọ̀gá wà wọ́n máa padà di ẹja gbígbẹ o mo dẹ̀ believe pa understand. ọmọ àti sọ fún wọn ti pẹ́ tẹ́lẹ̀ náà pé kó máa rò kó máa rò máa rò lè jà eléyìí ti ṣe àwọn adágẹ́ jẹ́jẹ́ tí ò sọ̀rọ̀ yìí. I know nǹkan tó ń gbénú ẹ̀ mú mọ̀ right now àwọn yẹn fún ara wọn gan wọn ò fẹ́ wàhálà àti tó máa ní pọ́n sẹ́tù rán ti sẹ́tù ẹ̀ pé kò sí wàhálà irọ́ ni o ẹ máa wò ẹ jẹ́ kí ja yín tọ̀hún ìkan tó máa ní pọ́n sẹ́tù òkè náà ti sẹ́tù ẹ̀ o that is why àwọn tó wà sálẹ̀ nígboro pé wọ́n yẹn máa ń ja kóró o tábà máa bà kan jẹ́ ká bà kan jẹ́ àwọn ò sí ní pé owó epo ẹ̀kọ́ bá wa la àwọn àtàbà yìí wáyì owó ẹ̀jẹ̀ ni ẹ̀kọ́ bá wa la. Sparrow ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ àyẹ̀ náà wà lórí ìjókòó jẹ́ kó sọ̀rọ̀. ok mo fẹ̀yìntì padà tó túmọ̀ sí pé arrest my case ẹ wò ó bí ó ṣe sọ̀rọ̀ ẹ náà ó ti yé mi Ah, èèyàn kì í lígi lóko kó má mèso ẹ̀ kí la fẹ́ ṣe fún ọ̀gá ẹ̀sìn kankan àti irú punishment wo la fẹ́ fún wọn. ìtẹ́mi rò ni pé um, èyí tó lóun lead wọn yìí má jà ẹ ti jẹ́ ká mú òun ká tẹ̀ ọkọ́ fún ní bóyá bíi two weeks suspension ká kọ́ bóun wí ó ṣàti ní ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ tó bá lọ lé wọn orí àwọn tó kù máa straight wọ́n máa ṣe làákàyè wọ́n máa pè. suspension two weeks péré ọmọ jẹ́ straight jẹ́ ká pa. àníkẹ́ jẹ́ ká yẹn náà sọ̀rọ̀. Leave it, madam. Sorry, how can we be of help, madam? After the sunset. You moon glides over the running storm. Ẹ jẹ́ kọ́nà ìbùmọ̀ kí mo wọlé. ṣé ẹ máa ń tipa àwọn alágbẹ̀ẹ́ kàkiri. omi dúdú ni mi arọ. tí o ṣe bù mí fẹni tí o bá wọlé dé respect me. alágbádá adé ògbóná àrò tútù. ọ̀nà ẹ̀bùn sọ fún mi pé a gbóni ṣẹ́yìn. boss. How are you there, honorable? Show up, I'm not fine. Money service, sir, and it's very urgent. Very urgent? Ìyẹn náà dá bẹ́ẹ̀. Now, irú product at a brand will ló need. mo sọ fún wa? Jòjòló tí ti fojú kan lọ́kọ̀ hmm, That is very good. Uh, guy, when I hear what you should talk now. Now, contact all our agents. Very, very urgent now. Within five minutes, I bring result for me. Is that okay? Yes, boss. Yes, yes, sir. Honorable, mo ti mọ̀ pé tí ìwọ bá solution ló wá rí. Hello. Látàn lásán ọmọ yìí ti wá travel. hello kí ló ṣẹlẹ̀ ibo ló ń sá lọ farabalẹ̀ èmi àti ẹjọ́ jókòó sí ìbàdàn ìdíjà sáré travel kí ló ń ṣe ẹ́. owó má jà ọ̀rọ̀ gáréèjì ti sú mi. ọ̀rọ̀ gáréèjì yìí náà àbí gáréèjì èmi. gáréèjì tá wà yóò ti sú mi. ṣé kankan wà tó ṣẹlẹ̀ lẹ́yìn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ fún mi. Ah, má jà a máa jí láti dájí a máa lọ máa pèrò láti aago mẹ́fà ẹ eh? tó bá dalẹ̀ àníròwó inú ẹ̀ láti máa yọ owó lóòdù láti máa yọ owó union láti máa yọ owó security kí ló dé à ń ṣiṣẹ́ fún oníṣẹ́ lélẹ̀ náà two thousand naira ló wà lọ́wọ́ mi two thousand naira ṣé ẹ kó rí bẹ́ẹ̀ àpò ah, ẹ kó rí bẹ́ẹ̀ náà a kàn ń ṣiṣẹ́ fún oníṣẹ́ ni ó ti sú mi ah, ó ti sú mi lórí kí ni. Ah. ọ̀rọ̀ yí àbẹ́ mi. ilé ìlà ń sọ péré last week four hundred naira mo mú délé four hundred naira wọ́n sọ pé mò ń ṣe kọ̀ǹdọ́tọ̀ kò sí nǹkan kan kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ó ti sú mi má ja ọlọ́run ó ti sú mi ó pè kí wọn kó máa sun léjú kí wọn kó máa ṣiṣẹ́ fóníṣẹ́ lọ a máa lọ ilé máa mú two thousand àtúnjẹun bẹ̀ àwọn èèyàn àtúnṣe sàmọ́sàmọ́ àtúnfún wọn five hundred nínú ẹ lórí kíni ó ti sú èmi jàre. ṣé nítorí eléyìí nìkan ló ṣe dá ń jókòó tó dá ń travel lójú kan. Ah, kí ni mo fẹ́ ṣe ṣé mo ní choice ṣé màá máa jalè ni ebi iṣẹ́ tí mo mọ̀ náà ni mo ń ṣe yìí. ọ̀gbẹ́ni ṣé máa kọra mọ́ rẹ o tó bá lọ rìn títí kọkàrà balẹ̀ gbé sínú gọ́tà nǹkan. Ah, mo kú náà nìyẹn kò sí ọ̀kan èmi dẹ́ wọ white màá dẹ́ kọ àwọ̀ díẹ̀ tó tún tàn. bọ̀wá sunkún ṣe omi jájá bọ́ lójú. kí ló fi ń ṣe èèyàn ìgbà mélòó. kò sí wèrè ọ̀gbẹ́ni èmi rò pé èmi nìkan lèmi máa ń rò ní o ò sọ̀rọ̀ eléèrí. sí kò tó rò ní máa jà kò tó rò náà. nísìsiyìí mo ti wá mọ̀ pé èmi nìkan kọ́ mo máa ń rò ìwọ náà máa ń rò. ẹ ṣọ̀pá àwọn gan ni problem ara wa báyìí. lọ́nà wo kí ló dé tá lè lọ gbéná wojú ẹkùn ká lọ sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ò bá wa lára mu China bá ń kọjá àwọn akáwọ́ sókè ee German sà German sà ó dẹ̀ ń gbowó inú tiẹ̀ dẹ̀ ń dùn ìwọ́n dẹ̀ ń sunkún tún kéèmí báyìí irú rọ́bìṣì òṣìwò ni ṣá lè sọ fún pé kò bá wa lára mu ni kájẹ́ kó yẹ pé ewé tó ń gbé tíkẹ́ẹ̀tì lẹ̀ ní gáréèjì mi ó yàtọ̀ sí tiwa ń bí báyìí. alágbára lẹ̀ ẹ́ nà báwo lè fẹ́ ṣe. ṣùgbọ́n bí mi ṣe rí yìí mo jẹ́ ní tó kó ke sápá àbí a máa protest tá a máa kóra wa jọ máa jà kí ni máa èmi ò jà mo kàn fẹ́ sọ bó ṣe ń ṣẹlẹ̀ ni ṣó ò ríran ni máa jà ṣó lè ṣe ṣá. ọ̀gbẹ́ni èmi lè jà kórè ara mi mi mọ pa tiẹ o lọ sùkú túkè o máa tẹ̀lé wàá tẹ̀lé mi ò ní choice máa tẹ̀lé ẹ kò sí nǹkan tó fi ń ṣe yàn nǹkan tó bá ti so ti rí bẹ́ẹ̀ jẹ ń gbà nù ẹ èwo nù kí ni tó ń ka iná ni máa jà. o láì gọlí fún láyé ọ̀sùn tàbí àkótó rí ibù. a máa ṣe bó o dájú tó yẹn kí ló ń ṣe ẹ. o tẹ̀lé mi mo tẹ̀lé ẹ. ṣé bí wọ́n ṣe wà máa jẹ àwọn máa ṣe bẹ́ẹ̀ yóò kó máa. jókòó jókòó báwo rí ara wá sórí fẹ̀sán àwọn Honorable. Honorable. How are you doing? I fine, I fine. Uh, how are you doing? What's up? Mm. Anything for me? Ah, plenty. Better they all shoot now. My, my container, the thing don't land. Some goods full inside when when I ask you can you say as ah, the thing they go. Um, I believe you still have my list. Sure. Don't go. Your list today my hand now. That's why they interact with you now. You see, people plenty for inside. I know if you talk. Now, the thing don't they know now. My boys, they don't they want to hear whistle. Mm. and na you know na paper na be dey control. Uh, first i will send you the address deliver my goods. honourable hell you just dey know me. goods when you just send am gba you go uh, no wahala i'll credit your account. Uh, god go bless you honorable. eh? anything oh, wow. wey dem discuss according to political level i go yarn you. no problem. Yes. Wájà bàbá. My brother. Mm. My brother. the great elect elect engineer of Saba. The only wise man left on the streets. Báwo ni life yẹn? Ọwọ́ mi kẹ̀, bí ti báwo ṣé mi lọ lọ́hùn ni? Ọwọ́ ọ̀tọ́ ni náà ọwọ́ Ọlọ́run ni gbogbo ọ̀kan wà. Ẹ ẹ máa gbóòórùn bí wàhálà pé ń bọ̀ ládùúgbò yìí. wàhálà wàhálà hmm, you see I only perceive uh, impending trouble around the garage. Ah, my God ọlọ́wọ́ jẹ́ mi ìbò pa mí. ìbò lè pa èèyàn ìbò máa ń broad knowledge ni. ẹyin kí gbé lòdì sí gbogbo ìbò tẹ̀ sọ pátápátá yà á sí ìparí ẹ̀ mọ́ gbọ́ pé trouble mo sọ pé èmi náà sọ pé wàhálà àjẹ èròǹgbà wa bára. that is the essence of communication when the sender and the receiver can comprehend that means you have communed yes. <laughs> ló kú o ọlọ́run ní pa wá. èèbó lè pa àyẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sẹ́sọ. ọlọ́run ní pa wá yà á sin ọgbọ àmọ́ kí n sá sọ pa mi. ó ti dà ó ti dà lọ́jọ́ àdúrà lójú mi ó gùn. ó ti dà. ṣé ẹ rántí pé ẹ rántí pé ọkùnrin kan ní ojú òní orin. kí mo sọ pé wàhálà ń bọ̀ gan ni. yes wàhálà ń bọ̀ gan ni. bẹ́ẹ̀ ni ohun tó yẹ ká sá ah, fún. ah yes yes yes ohun tó yẹ ká sá fún. ìṣe ni a bẹ̀ dáadáa. wọ́n tún sún mọ́ bẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá bù wọ́n lọ́wọ́. wọ́n sọ bẹ́ẹ̀ o tó bá bù wọ́n lọ́wọ́. ọlọ́mọdé kèèyàn wá. pépà ọlọ́mọdé kèèyàn wá. ọlọ́mọdé kèèyàn wá ọgbọ́n padà ọgbọ́n padà ọgbọ́n padà oh there's going to be jagujagu of an unfettered brouhaha I just pray that the calamity is averted àyà ń dùn mí gbogbo gbé kẹta àyà ń dùn mí gbogbo. ẹ filẹ filẹ filẹ oògùn aya ni oògùn aya ni. bọ́ọ̀dì ṣe é. èmi kẹ mú àti fìyẹn lẹ̀ tipẹ́. <laughs> èèyàn lè máa ṣerú iṣẹ́ wa ẹ̀ kó máa ṣerú eléyìí. Ah. Ah, ah, ọba kan tó ní mo tẹ̀lé mo gé láìjẹ ní gáràjì ló bá dé pé ah, wọ́n bá ń pé small car láì bùdó dayọ̀ pé sẹ́mi tí mo tẹ́ alẹ́ sísì ní lórí àyè kọ́ ọba ń wí. má dáhùn. àwọn ọmọ èdè ní ìbò ń fẹ́ fún gbẹ́mọ́. yes yes yes yes yes yes. <laughs> ilé ilé àdùn ju tàtẹ̀yìnwá lọ. Eh, eh, oní filter. ẹyọ jẹ ilé. oní filter. ẹyọ tẹ Ah, ọ̀pọ̀ tó bá gbọ́dọ̀ bú ba ok eléyìí ni. ọdún tẹ lọ́sùn ta ah. lọ́sùn ìsìn. Oh my god. Oh you there? I did fine. Uh, ẹ jókòó. Mm-hmm. How now? Pẹ̀lẹ́. Alpha. My product. Oh, Tibi. bí yẹn. Uh, Alpha pẹ̀lú product. Everything ti wà pack and arrange sir. put dẹ̀ ti gbé sínú freezer. Ṣùgbọ́n sì wọ́n ẹrù ẹ̀ one ńlẹ̀ ó ti wà nínú freezer. Ah, bàbá fígọ̀ yìí kéré gan àjọ sọ̀rọ̀ báyìí bàbá ó kéré gan. mo gbé kíní ti tẹ sáwọn jáde ó ti bẹ̀rẹ̀ ní ẹbí máa ranjú máa ranjú òsì nìyẹn kí ló kéré mi àtọ́nú rẹ́bù ti sọ̀rọ̀. ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ èmi àti ẹ̀ á ti sẹ́tù kó tó di lẹ́yìn ìgbà tí a sọ fígọ̀ yẹn èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ so jẹ́ kí yẹn wà bẹ́ẹ̀ ọ̀yà. Oh, that one don go I, how far now those people wey dey constituency three dey report you wọ́n ní gbogbo nǹkan tí wọ́n kó fún wọn kó kó fún wọn o kò sílẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣebí na my people honourable all these yoruba people i know them leave them i will handle them. then carry five hundred bag of rice make you distribute Now what we dey talk about you know as these people they do Now my yoruba people they go dey go dey go no worry i go handle them. you go handle them. no worry. make you no handle them na the to make you handle them. kí la fi san ọjà wọn tó ti kú kí la fi san ọjà wọn tó ti lọ aláyé mọ́mì níkẹ́ ẹ kú iṣẹ́ mi ń ẹ pẹ̀lẹ́. ó yá fílẹ̀ bàbá èèyàn ó ń jà. kí ni. owó you got manners? kí ló ń ṣe not even good morning kò sí pé ah, ẹ káàárọ̀ sá kí ló ń ṣe. bàbá ẹ fi ẹ lẹ ẹ fẹ́ mi lọ́wọ́ tíkẹ́ẹ̀tì tẹ bá fẹ́ máa gbọ́ ẹ káàárọ̀ ẹ máa jẹ́ ọmọ yín lé àwọn ah, ọmọ yín ló máa kí yín káàárọ̀ ẹ fẹ́ mi lọ́wọ́ tíkẹ́ẹ̀tì mi rà ayé owó lọ́ọ́ máa fi kí mi láàárọ̀ kùtùkùtù. ó dààmú ti gbọ́ orí pé mo ẹ̀ṣẹ̀ débí láàárọ̀ yìí ẹ mi ò tí ì ṣe ṣọ́ọ̀bù mi ò tí ì kówó kankan padà wá. àbàbá ah, yẹn ò lè work kò sáyè yẹn owó náà máa fi kí ènìyàn já mi lóhùn sẹ. kí ló ń ṣe lọ ṣé òun mú gbó ni gbọ́dọ̀ ṣe torí pé gbogbo yín lọ ń dárún pọ̀ sílẹ̀ ṣe rò pé ẹ dàgbà. bàbá ẹ dé mi lóhùn ẹ dé mi lóhùn ẹ sì yẹn lẹ ẹ sì gbẹlẹ fà bàbá kí ló ṣe yín má má kọ fún yín o má wọlé sí yín lára o ẹ fẹ́ mi lọ́wọ́ jàre. ó máa tẹ o ọmọkùnrin wà tẹ́ o. bàbá wọn náà wọn ni mi àti yín wọn náà wọn ọ̀rọ̀ adúláyẹ̀ lè jẹ méjì o ẹ bá jẹ méjì ẹ máa jókòó ni o. èmi ó dà kúrò lẹ́nu ọ̀nà. kò sáyé ẹ lè wọlé sẹ ẹ lè ṣílẹ̀kùn <laughs> ẹ fẹ́ mi lówó ẹ fẹ́ mi lówó ẹ fẹ́ mi lówó ẹ fẹ́ mi lówó sẹ. kúrò lẹ́nu ọ̀nà mi. bàbá ẹ fún mi lówó mi lè kúrò. bàbá kí o má kọ fún yín o má kọ fún bàbá yín o. David Lara. ṣẹlẹ̀ ó pariwo yẹ́ ẹ̀ wo ló ń pariwo. mama wàhálà ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ gan-an. wọ́n ti nà dádì yìí. dádì tèmi àbí dádì ẹ̀ ṣé o mọ̀ nǹkan tó ń sọ dádì tèmi. ọmọ oní tíkẹ̀tì yẹn wà ní ṣọ́ọ̀bù dádì yìí wọ́n ti nà dádì yìí báyìí báyìí reason tí mo ṣe sáré wá nìyẹn mama. Hmm. wa ṣé o mọ̀ nǹkan tó ń sọ ni wọ́n nà dádì tèmi. mama ṣé mo sọ̀rọ̀ ilé fún yín lánàá ṣé mo parọ́ ni ṣé mo parọ́ ọ̀rọ̀ ilé fún yín mi parọ́ náà mama ẹ dìde kẹ́ ẹ jẹ́ ká lọ. láti tèmi. ẹ nà ó ọ̀nà láti tèmi. ọ̀nà ti my to ti ṣọ́ọ̀bù ọ. mi mẹ́ni tó ti gbàgbọ́n dé tán bẹ̀rẹ̀ wèrè ni mo ṣe sáré wá pè yín máma. wọ́n náà mẹ́ni tó ti ṣọ́ọ̀bù ọ. mi ìmọ̀ máma mo sọ fún yín. ẹ ó náà ti kẹ́tà sí ẹ̀gbọ́n ló wá já ló ló da gbogbo rọ́bìṣì. sàó ni. sàó ló ṣe lè. ẹ bọ̀bọ̀ wèrè tó ga tó dàbí ìnà kí yẹn. ẹ ṣé sàó wa náà wọ̀ mọ̀ kó ṣọ́ọ̀bù wa tèmi lélẹ́yìn. ó ya wèrè ni. sàó ẹ kò sọ̀rọ̀ gbà náà sàó àbí. ò dẹ̀ ṣọ́ọ̀pù òun lórí. òun ni máma. ẹ ló bógò níbo ló àwọn ètò kù ńkọ́ ẹ pàdé mi nsàlẹ̀ kò sí wàhálà. sàó mọ́dọ̀gí tí mo fẹ́. sàó kọ́nà máa ń sùn sàó. iná lójú iná lẹ́nu gbogbo èrè sọ̀rọ̀ sájà. àti ní ẹgbẹ́ gbé ìsókè gbèsè láàrin brada nísàlẹ̀ sí ẹ̀fẹ́ gbọ́ palasi aga gangan gan ni mo fẹ́ ẹ̀dà benus pọ́ǹpì àti nígbélérí ṣé kèsì ẹ ṣé kèsì ẹ̀dà àkùkọ tèmi lẹ̀ ní ibà wà ní the bodyguard sáwà ní the bodyguard ni àbá wà ní the security ẹ máa lọ o àfẹ́yìn ní ìbára. ee ee mo jẹ́ kó rí ẹ lọ pé wá ká láṣẹ èyí tó tún kọlà sóhùn níwájú àwọn ọmọ tí ń bẹ̀. èmi ni mo kọlà sóhùn. bẹ́ẹ̀ ni o kọlà sóhùn. alaye wà jẹ́jẹ́ kó má lọ jáàmù àgbà jẹ́ sọ kíní kan fún ẹ bí àpótí ìbí ẹ̀ torí eku ilé yàtọ̀ sí eku church torí eku ṣọ́ọ̀ṣì ẹ̀ jọ́ three fifty ló máa gbẹ torí eku ilé jọlọ́ five and five drive ṣé bàbá tiẹ̀ lónìí ilẹ̀ bíbá yìí àbí yàrá ìjàmbá bá ẹ lónìí bíbá ẹ ló bá ṣe mọ ibi tá a bá rìn tá a bá jẹ sí ẹ ṣé olùwà sọ bá ṣe máa rìn fún wa ni. lẹ́nu ẹ gbogbo. ṣé wọ́n ti gbàgbọ́rọ̀ bíbélì ni bíbélì ni tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn ta ṣe kí ni ta tẹ̀dó sínú ẹ̀ kí lè tó ń bẹ́ ẹ. àti enígbélé rí ṣé ẹ fẹ́ gbọ́ ṣé rí ẹ̀mọ́ báàbù ni àmọ́ ẹ̀ mọ òpin rẹ̀ nígbà yẹn náà ń darí ayé ò ló datọ́ wàá gbé ògbélé ràn kan lọ́wọ́ ṣé níwọ̀n yóò gbélé lọ́wọ́ ìyá èmi ṣàwó àti ọ̀gára kàlá ní gbogbo àdúgbò gbogbo agbègbè gbogbo bó ṣe tóbi tó yìí kàlá kọ́ tó rẹ̀ tó kẹ́ gbá báyìí lọ kẹ́ kó nìyí báyìí sẹ́ẹ̀ yá wèrè wo bí wo bí ara yìí. ikú ọ̀pá láàánú ẹ̀ ni ta ló pínlẹ̀ fún ìyá ẹ̀. wo ọ̀gbẹ́ni fi wọ́n lẹ̀ wọ́n ló bá wọn pariwo ẹnu ó ti yẹ ń sìn àwọn náà lẹ́sẹ̀ wọn ẹsẹ̀ wọn lẹ̀ náà fi rìndé bí fi wọ́n lẹ̀ ṣé wàá ló lẹ́sẹ̀ wọn ni. ilẹ̀ kò mọ̀ pé eku ṣọ́ọ̀ṣì yàtọ̀ sí eku ilé mi eku ṣọ́ọ̀ṣì ẹ̀ ó máa jẹ three sixty ló máa jẹ kò díẹ̀. alaye. májà màmá o. lórí ẹwẹ fìyẹn lẹ ọ̀gbẹ́ni sa o kí ni nǹkan tó ṣe ẹ gangan náà kí ló gbójúlé tó lọ́ọ́ da ṣọ́ọ̀bù bàbá mi. ó ti yẹ lábàá tiwa bàbá tiẹ ọmọ tàwa ni. kò dẹ̀ ní dá fún ẹ fún nǹkan tó sọ yẹn kí ló ṣe yàrá ìtẹ̀lẹ́ ọ̀pọ̀ ẹ̀fọ́ lọ́ọ̀yà ọlọ́run máa bá ti. tó ti gbàgbé ni pẹ́ni tó bá purọ́ níṣẹ́ là bẹ̀rù abẹ́rẹ́ tó fẹ́ jẹ fún. kò dẹ̀ ní dá fún yóò ṣe é ẹni tí jágunjágun lè mí olóòdè mi ẹ ti tún gidigba gidigba ẹrù òbòdò àrẹ̀màjà iná ẹnu ìwọ ló ń dúró ẹ̀kan ìbá ń bá sọ́jà iṣẹ́ mi lè bá sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ orí ẹ̀ dá ọ̀dà yóò bá wọ ìkọ́ gbé bọ̀ fún lẹ́sẹ̀ ó yà wèrè ni. Bogo bogo bogo bogo bogo bogo. Èyàn látọ̀, èyàn ah. máa jà gbogbo lé. Kò sí dọ́gbọ̀n, èyàn rí síkàtù. Ó ní ìrọ̀lẹ́ sí o, kò sóhun jọ.

olóbe. Bílẹ̀ Ajásọ́lá. Aláyé kí ló máa ń ṣe ẹ Àdó mọ game play, wàá dẹ̀ máa ran rí mọ. Mo ẹ̀ máa wà yẹ̀yẹ́ rẹ̀ ń ṣojú eléyìí. Eléyìí mo ti nà tírí òbèrè lọ́wọ́ ìyá ẹ̀. Ọ̀gbẹ́ni sóòótọ́ ni. Àmì má dà lówó jóró ló fi rí. Ojóró wèrè wo. Àti má jẹ́ pé yẹn ni má jẹ́ ń dá sí. Má dà sọ́lá. Òbí ṣe máa ṣe gbòòrò. Ìwọ ni nọ́mbà wà fún gbogbo ẹrú kú la. Mo gbé o. Àwọn eléyìí ṣì wà ń bí. Èmi ti gbàgbé. ta ló ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ó ya wèrè ni. màmá sọ̀rọ̀ ojú. ó fẹ́ mọ mi. aláyé ṣebí wọ́n sọ fún mi pé bàbá tèmi ń ṣiṣẹ́ lọ́ńdà tẹ̀yìn. ọkùnrin máa jà gba ìmọ̀ ni ẹ. gba ìmọ̀ gba ìmọ̀ yẹn náà dẹ̀ ló máa pa ẹ́. owó lórí burúkú eléyìí ti boyfriend èèyàn kan dẹ̀dẹ̀ máa pé láyé o. aláyé ìwọ ṣì wà ń bí. ìyá bá semi last card another general market bàbá ọgbọ́n ni last card last card last card. Ah. Ah. Ah. Ah àtà ló ṣe ayé báyìí. Ah, bàbá alọ́gbó káàkiri ni o bá ṣe máa ń gbà bàbá dé sọ bàbá má jà bàbá ní kàn sanwó bàbá sọ pé àwọn ò ní sanwó sẹ̀ bí bàjá ṣe ṣe wá ni ẹ má jà ọ̀tá wọn tẹ̀ ló ṣe wá báyìí o. ẹyin ò ti ṣe nǹkan tí wọn. kí ló ń gbèsè bóun kí ló ṣẹlẹ̀. ṣé ní bàbá ni o ó ti rẹ̀ sí lù àánú ó lù àánú àwọ̀ àti ẹ̀mọ̀yá sí olúwa gan ni o. òun ló ṣe yín báyìí tó ní kí n má gbowó. má jà. ok. làwọn ọmọ ṣẹ́ ṣe ní irú mi máa obìnrin. obìnrin ni. ẹsẹ̀ ibi wọ́n ti bá. ẹ̀rọ tí bọ́ọ̀tà má bá mi lé sínsìn. bá mi bá yín sínsìn ń sẹ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni máa jọ lórí àjọ lọpọlọ pípé ẹni máa jẹ ní. ẹ ẹ wà lórí wíwú lẹ́kọ̀ọ́ ẹ ló pọ̀ ọmọ fẹ́ ẹ gbọ́ ọkọ tó sọ ni. ọlọ́pàá ẹni tó mọ̀ ń kọrin ẹnu mi lọ ló múrin jáde fún ara rẹ̀ ẹni tó mọ̀ kọrin o. ẹ bá jẹ bínú sí yín o. ẹ ń kọrin àyẹ̀ náà kí ẹ kó mọ kọrin ẹnu mi ló sọ bọ̀. ẹ ló sparrow máa bọ̀ lọ́fíìsì báyìí.

dákun lọ kó fẹ́ rí mi. ọ̀gbẹ́ni kò sí nǹkan kan ara ló ń sọ̀rọ̀ fẹ́mi o èmi dẹ̀ fi pé since ti ara yẹn ń sọ nǹkan tẹ́mi ò dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ abẹ́tà ká tètè dọ́dọ̀ chairman. má jà ó tún dé o yé mọ jà kí ló ṣẹlẹ̀ gangan wá kí lẹ tún rí lọ́tẹ̀ yìí. ọ̀gbẹ́ni gbàgbé yẹn mo lára ń sọ̀rọ̀ fún mi ṣé òun bá ṣe máa ń ṣe mí ah, já lọ mi ì lè sọ lè bá ń bẹ̀ já lọ já lọ bá chairman ká ṣàlàyé nǹkan tó wọn boys yẹn ṣe fún wa àbí ṣáà lè sọ̀rọ̀ ah, serious ó dà serious. ọ̀gá ọ̀gá bá dẹ̀ ọ̀gbẹ́ni pa àwọn tó kòkò já lọ jàre. afọlátọ ọ̀gbẹ́ni bọdà wà jáde síbi o ẹ bá mi wájú. ẹ fi gbogbo yẹn lẹ̀ mọ́ mọ́ nǹkan tí mò ń sọ èmi lọ̀rọ̀ mi yé èmi lọ̀rọ̀ mi yé o ẹ̀ṣá olórí ni ẹ̀ṣá àdìkọ̀rọ̀ sí ẹlẹ́ni. ṣẹ́yà mọ̀ pé kẹ́mi bá ti sọ̀rọ̀ mo mọ̀ kọ́ tí mo rí o mo mọ̀ kọ́ tí mo rí o ilẹ̀ má jà lọ́wọ́ má jà lọ́wọ́ fà á lẹ̀ má jà. ẹ ṣàwọn kọ́ mi ò ń jà lẹ́nu ṣe wà láì ẹ̀rọ mọ́. orí ẹ dà mí ní alfa nàìjíríà yóò tó ní ṣe gbogbo àwọn eré kéékèèké àdúrà tí bàbá ti fún mi àwọn àbámi ṣe é lálá jẹ́ ìjà wù. àbúlórí burúkú lè pé mò ń kí ẹ. ẹ àbúlórí burúkú ni yín wàá tẹ̀lé fẹ́ẹ́. ọkọ̀ òṣìlọ́kẹ́jọ kó gbẹ́nu òṣìlọ́. ẹ alábìyàmọ̀tọ́ kí ni ìpa ẹ̀ sọ̀rọ̀ tọ́jú ọmọ ẹ̀ ń lé láyọ̀. wá ọ̀gbẹ́ni tẹ́lẹ̀ bá ń kọrin gan tó bá ti ń sọ̀rọ̀ ju sípíkà lọ wọn ò ní gbẹ̀kọ́ tó ń sọ ó kàn ń pariwo wèrè ni ó lè tẹ́gẹ́ jẹ́. owó ẹ kò ké lọlé mi dẹ̀ fẹ́ fọwọ́ bá àwọn lẹ́nu ẹ tí mo fẹ́ bá lọ́rọ̀. aláyé ra kí mọ́nà olówó àgọ́gọ́ wá kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe ká wá sá fún ẹ wá ṣe iye kọrin létí ẹ orúkọ ẹ má dùn ni. ẹ má wọ ọrì tára tí yín bá ti yá ẹ padà wá lọ gba abẹ́rẹ́ ogun. ẹ ti bọ́ iná lójú iná lẹ́nu ògbélé sẹ́kù sọ́jà. máa jàdùkú àfihàn kàníwájú ìjà. sọmọ ìyá mi báyìí àbí tẹ̀lé mi kì í má bàrà jẹ́ bẹ́ẹ̀ ni. ó lè wà á fojú ajọ́ máa tú àmọ́lẹ̀ bàbá mi láàbò yẹn sọ̀bẹ̀ ẹ̀ lórí yẹn o. ìlú kọ́lékọ́lé kì í tó ní nìkan ara ẹ̀ ní. tó ní lẹ́pọ̀ lọ́rùn. kòkòrò tánítání támọ́tì. má lè rí má ti fún ẹ má lè rí wọn. sùúrù kìnìún ó yà á dúró náà onídàá báwọn tó tọ́ ẹ̀rí àkójá ọ̀la olóòtú. àwọn olórí burúkú lè lè. ee sọdọ kẹrin sọdọ kọ ni. bàbá àgbẹ̀yẹ kọ déédéé pẹ̀lú. wàá lọ gbé àtẹ̀yà borí yìí. ẹ kí ló ṣe yẹ ẹ tó ń jábọ̀ bí bọ̀bọ̀ ẹ ṣe yẹ ẹ ti gbàgbé ni téèyàn bá mẹnẹ sí tí ò bá ti ṣẹ̀ sí tó bá mu bá ràn kò lè yarọ mélòó lára yẹ ẹ tó ń forí bẹ́ẹ̀. ṣé ìwọ náà ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. kò ní da báwọn tó. sọfẹ́ ló gbé àlàtẹ̀yìn ni màá mú gbáyà fún ṣùgbọ́n òṣùpá yà sí abáṣe kí lọ́wọ́ wọ́n ti ẹ̀kú ẹ̀ wọ́n máa pọ̀lẹ́ tiẹ̀ nígbà kí ni ẹni máa kú máa kú ni ẹni máa sí máa sí abákọ́lẹ̀ máa kọ ẹ̀ wọ́n mọ̀ tó ti tiẹ̀ tó ní bọ́lá wà lọ́wọ́ tó ti pàtà yẹ fọlá òkú lọ́ni yẹ. má bá wọn pariwo o dáa kí mo ti panipani gbolo mo ti tẹ ẹ nífà. èmi náà dáhùn bí ọ̀pẹ̀lẹ̀. àgbà yìí ṣe bá wọn wúrẹ̀ yìí ni. àwọn ni. wúrẹ̀ àwọn oníwúrẹ̀ ọwọ́ wo ewo ló sọ àwọn oníwúrẹ̀ àgbẹ̀tìjà wà náà ọfẹ́ wọn tẹ́tù pẹ̀lú ẹ̀rẹ̀ fún òun náà ń ṣe bí olórí burúkú ṣáyọ̀ ìfẹ́ bàjẹ́ lórí oko yẹn lẹ̀ náà. ó dàpọ̀ lórí wa ó dàpọ̀ kọ́ lórí ẹ̀ ti jà ní bílẹ̀ ẹ̀jẹ̀ dọ́ọ̀tì ó dàpọ̀ gbóyè fún fẹ́ǹsì wọ́n fi ọmọ sínú ọjà wọ́n sọ ní máa jà ẹ wá ní kó máa jà ọ̀tá jákúrà ẹ̀ gan ọmọ kó máa jà máa jà ìwọ́n ló fa wèrè yìí o ó yà kí n fọ́gbọ̀n mílẹ̀ lórí yìí wá gbá etí ọmọ tẹsẹ̀ lébọ̀ kú dàpọ̀ kọ́ mi ṣe ẹ excuse me ṣe é bàbá gbó.

wá kí ló ń ṣe ẹ̀hún fídà bá a mú bá a mú tíkẹ́ẹ̀tì aṣọ òṣèré ni. èmi bí ti gba tíkẹ́ẹ̀tì láàárẹ̀. lọ́wọ́ ta ni. mo ń bọ̀ òòrè má já tàwọn ọmọ ẹ̀ náà fún mi tíkẹ́ẹ̀tì láàárẹ̀. ọ̀gá gba ilé ìjà àríkò já tíkẹ́ẹ̀tì tàwa ṣó wàá gbu ẹ̀. ẹ tíkẹ́ẹ̀tì mélòó mo fẹ́ máa já láàárọ̀. o ti kọ́ọ̀sì bọ́dà tíkẹ́ẹ̀tì tàwa yẹ̀dọ̀ sí táwọn máa já ó yá ṣe nọ́mbà tó dá wá ń bí báyìí já tíkẹ́ẹ̀tì ní ó dé ń lọ. ẹjọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbọ́jà ni. kí ló kéwìn pẹ̀lú ẹ̀ṣẹ̀ gbọ́jà. tí bá ti tà máa fún yín ẹ̀ṣẹ̀ gbọ́jà ni. ó dà kéwìn yìí ní gbogbo. ẹjọ́ ẹni sùn tà máa fún yín. ẹ lọ mọ tíkẹ́ẹ̀tì bàbá jà ló máa bá yín fa. bèrè ní ẹ̀ṣà. àní màá háyà dágúsì ó ti ṣe kí ló ṣe é mi ẹ wà kí ló wà pọ̀ ṣé iṣẹ́ yá jù ní àbúdọ̀ kí lè wá sí lọ́fíìsì. bàbá ẹ sọ fún wa pé tuntun ṣe pin. ṣé kìí ṣe pé ti ṣáyó. má fọ o tí ṣe ń wẹ o ti fọ o kí ló ṣẹlẹ̀ gangan. kí ló wà pọ̀. wọ́n ṣe data láàárọ̀ wípé ká máa gbowó wọ́n ní májà àti àwọn gẹ́rọ̀sì ẹ̀ wọ́n ti wá wọ́n ti wá gbowó. má kí ló gbé yìí. májà sanwó kan. dákẹ́ inú ẹ̀ báyìí kó lórí burúkú ni ẹ. ẹ bọ́ sá ẹ bọ́ sá ẹ bọ́ sá. má tó ṣe fún ọ ní jẹ́ pẹ̀lẹ́ sẹ́nu pé ó kú rè. ààrẹ náà máa jà máa jà again. ìwà pẹ̀lẹ́ la àìsàn pẹ̀lẹ́ la fi ń jáde. kọ́má lọ fi fún lóyìnbó kọ́má lọ fi dúdú pé funfun fún ẹ jíjẹjẹ jẹjẹ láyé. ẹ̀kọ́ ṣì lọ wáyé fún mi. ẹ̀rọ ti mú kàkọ́ jà lọ ọ́ ní múlù padà yòó. ẹ ò gbàgbá yóò sinmi. ẹ kú lọ ilé ọlọ́ọ̀bẹ pa yín. ìgbòho lọ́wọ́ wọ́n ti gbé wọ́n ti lọ nìyẹn ń sọ pé wọ́n ní dúró gbọ̀ngàn fẹ́ gbọ́ sí mi wọ́n ní dúró gbàgbọ́ ti fowó ah, wọ́n ní dúró dè wá. ẹ eh, wọ́n ti lọ nìyẹn àwọn náà máa dé bá wọ̀. àwọn wàá dùn wọn nínú ah, ah. ẹ bá ṣe wá dúró inú òde akàn wá ro síbi ẹjẹ àwa wọn ṣé kàkà máa dúró ń bì ní kó dànà. pé small chef ṣàkànnà tẹ́ bá ti mọ ọkọ̀ pàdé wá ń gáràjì. àgbà yìí. yà lọ wọ́n sẹ́ẹ̀ tó máa dá dúró. pàdé wá ń gáràjì ni o. Ah, ah, èèyàn mẹ́jọ yẹn kan ṣoṣo ilẹ̀. mẹ ṣe fẹ́ gbọ́ ṣá ọmọ wọn pípú yìí wọ́n júbẹ̀ ìwòrò ni tó túmọ̀ sí pé kò ṣeré wọ́n ti jápa. Ah. lọ́dọ̀. ẹ ti kánlẹ̀. jápa. ayé náà a ti wo gbónú gáràjì o a tún wonú dáńbélẹ́yẹ gáràjì kò síbi tá a ti tù ààrẹ tó jọ wọn àmọ́ bí tán kan lù o. aláàrẹ gbogbo olùdágbà tó wà ní ọgbà yìí láti wá wọn ti ya kúrò ládùúgbò yìí kò sẹ́ni tó jọ wọn bíbá ọlọ́run ẹlẹ́dàá. ibi ló wá sá lọ báyìí sí. mo ti sọ fún yín wọn ní dúró wọ́n ṣe máa dúró wọ́n tọ́wọ́ èrè ẹ̀ náà máa dúró ta ló bí wọn. ẹ̀bùn white off mi dúró ṣèbá wà lélẹ̀. a sì kù mẹ́. àti jẹ́ńtù. a jẹ́ńtù wọn ní dúró wọ́n ti gbowó gbọ̀ǹkan yẹn kò lè mí mọ̀ bóyá ti gbowó yẹn ìmọ̀ tó máa lọ dágbà sí báyìí. ibo tó ti máa gbádùn. ọmọ wàánu apá kí báyìí tó máa gbádùn tó máa láàfíà ibi àlọ́ máa pàǹjì sí báyìí. ìyẹn ò lè. ìṣòro mi ò gbọ́ nǹkan tó sódà kó sọ pààyàn o èèyàn kọ́ mẹ́kẹ́. ọmọ wà lápá ibi àlọ́ máa dágbà àwọn sí báyìí. ọmọ wà lápá adẹjọ́ ń wá wọn kiri látàrí ò sọ fún mi. ìbájọ́ wa ò ní yóò bẹ́ẹ̀ ibi tó wà ní. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ìmọ̀ nípa ẹja lọ sápá Yeah, don't be the Kamalian. Ẹ wá kí ló ṣe ń gangan ṣé ẹ̀gbọ́n òórùn wà pa wọlé ni ṣé ti yá wèrè ni. Má jà, kí ló ń dà mí láàmú? kílẹ̀ tó ń disturb àwọn boys. alaye kí ló ṣe. mo ní kó lọ bọ́ ní kó sọ pé kò já ticket sórí ẹ pé kí ló ṣe. ọ̀gbẹ́ni nǹkan bá fẹ́ sọ ni kò sọ kí ló bá rí náà. ayé náà má máa bó lórí kú ìṣòro báyìí fún sọmọ ẹgbẹ́ mọ̀ sọ fún ọ kí. Ìwà pẹ̀lẹ́ la fi ń láyé. Aboki, where are you? Where did they want you? I was in school. Maja, Maja. You got it. You got it. I'm a fool. I'm a fool. Nígbà tún fẹ́ bí ẹ látàrọ̀ níbo ló ti rírin tó gbé dání yìí èmi ò rírin lọ́wọ́ ẹ̀ rí o. màámi sórí <laughs> ni tó ń wò lọ́wọ́ mi ọmọ long story ni o ọlọ́run long story ni. mo níbi ló ti rírin oní long story ni ṣé o lè ṣàlàyé ni. ó dáa ṣe fẹ́ mọ ibi tí mo ti rírin sórí ni tó ń wò lọ́wọ́ mi báńsà ló gbé fún mi dání. aláyé báńsà gbé tó ń ṣe báyìí ohun torí pé ó jẹ́ bọ́bọ̀ mi ló kàn pé mi bọ́ta fọ́ sáì mi kalẹ̀ sí bíbá ẹ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn náà. wa àṣàlá ti bọ́ọ̀sì tó ìgbà tí kàsàlà wa bọ́ sílé tó wá ń pè mí kéèké. ẹ ní sùúrù kàsàlà ti burst wọ́n dẹ̀ ti mú kan lẹ́nu wa. Ah, wọ́n ti mú kan lẹ́nu yìí a ní kò fún àwọn boys ilé kó wá àwọn tíìmù míì. àwọn sars yẹn wọ́n ti ń wá wa kiri báyìí. ẹyin kí ló wá fẹ́ ṣe ń sìn. ó ní kí gbé kíní ìfún ẹ̀ sìn ni wò tí má ti ní dẹ̀ ẹ̀ tí má ti ní dẹ̀ má jẹ́ kó máa mọ̀. kí ló fẹ́ gbé fún mi. wọ́n gbà lọ i no get time. kí ló wà bẹ́ẹ̀ kí ni kí fele ṣe é mo kí ni wàá fẹ́ ṣe ń sìn. mo n fẹ́ fàdúgbò lẹ́kọ̀ọ́ di mẹ́ta gbọ́ ọjà rẹ̀ ó sì gbọ́ wẹ̀. wọ́n sà wà ṣe bẹ́ẹ̀ yẹn ah, kí ló tó gbélé ilé mi lọ́wọ́ náà kí ni kí fi ṣe náà má ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló ṣe ẹ wáyé lórí ẹ yesterday pikin náà mo mọ pé kí ni save lọ́wọ́ ẹ tó yẹ mo ṣe ju afọ ẹ bẹ́ẹ̀ máa ń kó. wà wà wà á ṣe bẹ́ẹ̀ yẹn táwọn sáà ti bá ka mọ́ èmi lọ́wọ́ kí ni kí sọ́mọ́ ni kí sọ́mọ́ ti rí ìbọn. bẹ́ẹ̀ bó save lọ́wọ́ ẹ jàrá. Ah, ó lè jọ ọdún. ni bọ̀bọ̀ yìí ṣá kiri màmá kó bá ní ṣé fẹ́ bọ̀bọ̀ yìí wà ní báyìí ní ìjọba yìí kò tó pé ìbọn ẹ̀ gan-an ti ẹ̀ ṣe kí ni protect gbogbo àbáṣe wa yìí. protect wa ó ti yí e. but ẹni o bá bá wọn ní owó tẹ máa bẹ̀rù pé kíkínní máa lọ fa nǹkan ìmíì sí wa lára ni kọ́nà kan máa lọ dé sí lọ́ máa lọ gbé wa kọ́rìmọ̀ lọ́wọ́ èwo ló máa lọ ti. aláyé dá padà kí ló ń ṣe ẹ ṣó ń fọ ọ ní ṣọmọ fọ ọ ní wọ ni ọlọ́pàá bíi báwo má fọ ọjọ́. Eh, yé mi sórí ngbà tó bá wà wọn ẹ̀wọ̀n fún ẹ e báyìí sórí débùrù tọ́wọ́n architect máa ń lò yẹn méjì ẹ̀ e, ọ̀gbẹ́ni ẹ̀wọ̀n e, ẹ̀ ò lè dúró ò ní dúró sí tòsí rárá èmi ò ń já irújà yẹn o ọmọ adá gbé ẹ ní ṣó yí ẹ. kí ló ń ṣí ẹ má jà kí ló ń ṣí ẹ ṣó mọ ọmọ ni èmi rí sí ká tú ẹ̀wọ̀n atẹ́gùn ò kì í ṣẹ̀wọ̀n mẹ́ atẹ́gùn ò ṣẹ̀wọ̀n ṣé wàá tún wá gbọ́ tuntun sórí ni tó wà lọ́wọ́ tèmi èmi ò lérò pé máa dá padà fún bọ̀bọ̀ yẹn tó bá dé o ọlọ́run eh. ti bá wa ṣe àti gba gáràjì successively. kí ló máa ń ṣe ẹ ṣọ́ọ́sẹ̀ nìwọ ni mo máa ń sọ pé wọ́n máa sọ òyìnbó eh. bó ń tijú ni wọ́n á sábà fìlà wá bójú ẹgbẹ́ ẹ báyìí ó pa garage successfully ó mm. ní successful. ó dáa àti successful àti success kankan náà ni. ọmọ ọdún bá bá wá ń ṣòṣì ẹ máa gbóyìnbó díẹ̀ díẹ̀. ṣáàjẹ kéèmí láǹdì aláyé oṣè oṣè. ọkẹnu ẹ kó lọ wá gbígbé bọ síjọ. torí nǹkan tẹ́mi try láti sọ fún ẹ ni wípé sórí inú tútù ọwọ́ mi ọlọ́run ti bá wa ṣe àtìlẹ́nu tẹ́ni ti bá happen àti lè protect ara wa kò yí ẹ sori tíyàn kan bá wá gbójú gbóyà tí ò wá bẹ̀rù orí mi tó lọ gé mi jẹ lórí èmi kò ní bẹ̀rù gbẹ̀dì yẹ má gé yẹ ẹ̀jẹ̀ ń dì. àmọ́ táwọn ọlọ́pàá bá dé wa dá dúró ni stop ṣe bẹ́ẹ̀ bó bí èmi ò ń jà fọwọ́n èèyàn má jà má jà má jà tèmi èmi ò ń jà lórí rírìn o wọ́n bá ti dé wa gbé kan lẹ̀ fún wọn. ìyẹn lẹ wọn ni mo wà jà tọ́jú ẹ protection ló wà fún. àlejò tọ́jú ẹ wà tọ́jú ẹ. Yeah sílẹ̀ má jà ìrànwọ́ èkó ó ga ti wọlé àwa la ní wọ́n bá wa dùn mọ́ sílẹ̀. ẹ máa bò olórí oko táwọn tàbí irú wọlé ló ń dẹ́rù bàyẹ̀ irú wọlé ló ń bẹ́ẹ̀. sílẹ̀ màmá mi irú wọlé tó ń dá gbóòrú àwọn kìnìún dẹ́rù bàyẹ̀ lọ sílẹ̀ wọ́n máa mọ̀ pò wọ́n máa sọ fún màá sí ilé ọ̀ màmá mi jẹ́ kó máa gbá ní ti màmá sórí lẹ́yìn ìsàlẹ̀ èkó ìsàlẹ̀ ọjà ló ti pọ̀ lẹ́yìn òkè àràfà ńkọ́ ojú òkè onímọ̀ lẹ́lẹ́gbà. màmá mi. ẹ fẹ́ sálẹ̀ kẹ́ wá jókòó. àti wọlé yẹn àti wí ìyàwó ilé ẹ jókòó. ó yà gbogbo yẹ kó máa yé màmá wípé after màmí kòkó. yíyọ de yẹ kòkó kó làtò o. ẹ kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì la ṣe pè yín ká lè discuss lé lórí. ẹ ẹ yẹn náà wà òkè náà tí yóò rò tẹ́lẹ̀ àwọn ọjọ́ ti sọ kọ́kọ́ fún mi o ẹ̀yin tèmi gbòòrò rẹ́rìn-ín ara ń kọ́ àwọn everybody. àdèbúrò jẹ́ fún mi pé ní àsìkò máa dà yìí tí má dà ti wọlé yìí ìrọ̀rùn gbúdọ̀ dé bá àwọn aráàlú. bó ṣe ń lọ nìyẹn pé kí ló rí sí. òun náà là ń sọ ọgẹ tó dé. ẹ ó ti lọ ó ti lọ ìyẹn ti lọ. anyway um, nǹkan tó wà lẹ́yìn sí ni pé láti sìn lọ union ticket seven hundred ni council two fifty security twenty five back kò dẹ̀ gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ change. àwọn ni fẹ́ jẹ bí ọmọ ta ló fẹ́ ṣe irú ẹ̀. tí wọ́n lọ ń gbọ́ lẹ́tà pé ọ̀pọ̀ lọ ń change the price ẹ̀ kó lọ ń gbé price sókè wàhálà máa wà o oníwà ò ní dààmú o májà májà májà tí wọ́n lọ jà lásán lẹ́wẹ̀ẹ́ máa dààmú o ṣe é gbọ́ mi láì. ẹ gbọ́ ìgbéwédò ni w pa wá o. ẹni tí kò ojú bá dẹ̀ wò pa ló ṣe ọrùn làlà. wo má jà sọ́la kò tiẹ̀ sọ̀rọ̀ sórí bóyá sọ yẹn àwa ti ṣe kí ni a ti gbọ́ kò yí ẹ bó ṣe wà nìyẹn nígbà yẹn má jà àti yọ̀ǹgà old oh, everybody gbọ́dọ̀ wà ń fẹ́ra ńlá ni kò sọ̀rọ̀ ayé ò ní ná anybody lára màmá o. nílẹ̀ nílẹ̀ májà wẹ́ẹ́ kò rọ́ọ̀tẹ̀ ẹ̀ kò rọ́ọ̀tẹ̀ ẹ̀ kò sí problem. Oh okay, okay. ok ẹ ṣe gan ẹ ṣe gan that's good that's good ah, ah, jẹun fún wọn. Ah, hello sir. ẹ eh, eh, bẹ́ẹ̀ ni sir honourable ṣe pè mí tọ́nsìn ni yes ẹ eh, ó jẹ́ kí n realize pé powerless changers ní garage ń bẹ̀ ni bẹ́ẹ̀ ni sẹ́ ẹ ìyẹn wá túmọ̀ sí pé opportunity ní fún wa láti penetrate wọnú gáràjì ń bẹ̀ yẹn. Exactly, sir. Exactly. Exactly. Nǹkan tèmi náà rò nìyẹn. Èmi náà ti rò ó bẹ́ẹ̀. In fact, ó sọ pé obìnrin gan-an lójó lórí wọn sìn. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, no problem no problem all right all right <laughs> that's a good one. maja congratulations. Yes, Thank you. Imititi. Yes, Really, you now married. Àmì. Um, but um, ó yà mí lẹ́nu báwo ni ṣe sáré mom mí buy? it's still new. nǹkan tó ṣẹ̀ ṣẹlẹ̀. olóògbé mi ti wá ń gbélé orí òrùlé ni ojú wa tó lé At àti wípé such fit as yours is very hard to come by. inú mi dẹ̀ dùn gidi gan wípé obìnrin ẹgbẹ́ wa ló gba garage lọ́wọ́ àwọn ọkùnrin. congratulations once again my dear. ìdí tá a ṣe pè é gangan ló wípé isi tọ́lọ́run ti gbéjọba ní ẹ lọ́wọ́ election tó ń bọ̀ yìí bó ṣe máa ṣiṣẹ́ fún wa ní sèwọ̀n ìdá òun gangan ló dọwọ́. èmi <laughs> ó dàbí pé ẹ eh, gẹ́ẹ̀tẹ̀ wrong èmi ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣe politics i don't know nothing about politics mi ò kí n fẹ́ wàhálà fẹ́ mi ara mi mi ò fẹ́ wàhálà rárá èmi ò lè ṣe o anything tó bá ti le jọ̀gẹ̀dẹ̀ lọ mi ò ń jẹ ẹ mọ́rúkọ mi ní má jà lórúkọ mi mi ò kí ń jà mi ò fẹ́ wàhálà fẹ́ mi ara mi rárá mi ìlú lè ṣe ẹ má bínú ẹ jọ ṣẹrẹ. ẹ ó dáa kó ṣe sọ̀rọ̀ yẹn. my honourable. sori honourable. my honourable ilé ìṣe ń you see it is very interesting. Eh? Eh, eh, eh, májà eh, eh, májà listen sori kí wọ́n ròyìn èèyàn you. wọ́n bá bẹ́ẹ̀ eh, leader ti sọ fún wa níbi ọ̀rọ̀ oh, sorry honourable ó ti sọ pé tí wọ́n bá ṣe ròyìn ẹ náà ni pé oh, èèyàn tó jẹ́ tù and look at you you are in the right place gentle plus gentle we are together so ó ti wọnú ẹ̀ nìyẹn káàdọ̀ ìjọ máa ṣe AFC. AFC AFC. májà mo going to be a lójijì kò sí wàhálà ètò ìṣùpá àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé politics is a dirty game kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa. bàbá ọgbọ́n gbogbo ìtẹ̀ ah, sorry honourable. pè mí anyhow ó fìyà ọmọ mi ní ẹ. ẹ̀wọ̀n ṣẹ́rí gbogbo ìtẹ̀ ń sọ yìí èmi ò rí sí o mi ò fẹ́ wàhálà o gbogbo politics dẹ̀ ń ṣe yìí ìgbà náà wọ́n máa tìyàn lọ́ máa ṣe nǹkan tó fẹ́ téèyàn fẹ́ ṣe mi ò lẹ́mìí gbogbo nǹkan báyìí o wọ́n máa kájọra jókòó kájọra mú bóyá kẹ́ wẹ́lò mi ò ṣe o mi ì fẹ́ wàhálà o. Ah, mi ẹ wò ah mi mi lẹ́mi ẹ o. Ah, má jà ṣé mo fẹ́ tiẹ̀ sí nǹkan tí ò dáa ni ó mọ̀ pé kí n bá ṣaburú fẹ́ mo ṣaburú fúnra mi ni ṣé ọ̀nà pọ̀ ọmọ ọ̀rẹ́ mi ni àbí kí mo tiẹ̀ sọ gan ọmọ mi gangan ni ẹ mi lè ṣe nǹkan tí ò dáa pẹ̀lú ẹ ó yẹ kó lè yẹ mo kàn mọ̀ wípé òun ṣe oníwà burúkú and moreover pátì wa tá à ń sọ̀rọ̀ pẹ̀ ṣé ọ̀nà pé mi ni chief strategist wọn so bí èèyàn ṣe máa ṣe níjọ́ election èmi máa place everybody síbi tó yẹ kó wà so kò sí wàhálà kankan fún ẹ relax kò sí problem. Hmm? ṣùgbọ́n mẹ́rin chat sọ fún mi sìn pé ẹ fẹ́ kí n farabalẹ̀ pẹ́yìn lẹ́wà ń di ẹ̀ ẹ dẹ̀ fẹ́ kí n darapọ̀ mọ́ yín ẹ rò dáadáa o ẹ rò dáadáa o ẹ kò sọ̀rọ̀ tẹ́ bá ti ní pé bẹ́ẹ̀ ni àwa wa lọ àti ọ̀wá ló máa jẹ́ gbọ́dọ̀ máa gbà láti. <laughs> Ee. Ọ̀ ọ́ ti ń lọ ni. Ok, mi ò má pẹ́, mo kì í máa wọlé bí dè máa pa mi. Mi ò lè pẹ́, ojú ò ní pa ẹ̀. Wàá lọ ṣe lọ́yẹ. Kí tí mo? Mo ti mọ̀ lọ́wọ́ ẹ̀kọ́. Ọlọ́ba kẹ́ mo ṣàlàyé fún ẹ náà ṣé àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú mi mo pé ọbọ̀ ìwà low right now mo ń mọ ohun tó ń ṣẹlẹ̀ náà. wàá lẹ́sẹ̀ lọ yẹn nígbà tí mo béèrè owó yẹn lọ́wọ́ ìjẹta ó jẹ́ kí n sọ ó ló máa fún mi wọ́n lè kó bá mi lówó kó jẹ́ kí n. mo ní kí n máa fún ẹ because mo jẹ́ láti gẹ̀ẹ́tẹ̀ mi ì tí ì gẹ̀ẹ́tẹ̀ ó ṣàmọ̀ ohun tó ṣẹlẹ̀ sí mi garage àyíntà láti resolve gbogbo ìtọ́ ọmọ kí ló ń ṣẹlẹ̀ sí ẹ́ ń garage obìnrin lásán lásán ló gbà tá a mú ẹ lọ́wọ́ tó bá wá yá o èmi alẹ́ ṣe lọ́yẹ o èmi ọkọ làbákẹ́ o bá mi gbó mi wá o bá mi ó rí pé yàn jàtijàti ni ṣé ìwọ mọ nǹkan tó yẹ kó ṣe ni wọ́n gbà ta lọ́wọ́ ẹ wá wá dénú ilé wa máa fẹgẹ wa máa fẹra lọ́dọ̀ ta ni kí sáì fún yẹn rárá rárá ó jẹ wọlé tí kò bá mi gbowó. àbákẹ́ dúró jẹ́ bẹ́ẹ̀ kankan ṣé nìkan ṣe ẹ̀ tẹ́lẹ̀ ni ìwọ́n kọ́ ló ń sọ̀rọ̀ yìí náà ṣé mo yìí fún ẹ ní bíi five million like two weeks ago. mo sún jẹ ni ọ̀rọ̀ jẹ́tàlá yìí ń sọ yìí ó rẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ọmọ tó bá ṣe ọmọ mi ò kúkú sí nílé èmi àti ẹni ó níbi tó ti rí mi wọlé kó o mówó jáde ibikíbi tó bá wù ẹ́ kò tẹ̀ because ibi tẹ́gbẹ́ mi bá ti náwó èmi ò ní ná ojú alẹ́ sí lọ́yẹ wọ́n lé kó lọ́ bá mú wọn láì jẹ́ bẹ́ẹ̀ ibi ò ní gbèmí àti ẹ̀. Làbákẹ́ o serious. ọ mo gbọ́. Làbákẹ́ mi máa ní. Fẹ́mi lọ́wọ́ jáde mi ò rojọ́ òṣì pẹ̀lú ẹ ṣó ti gbọ́ mi. òtítọ́ máa sọ̀tẹ̀ out bóyá o máa lọ tara ẹni o àbọ̀ àwọn góòdẹ tó wà ní o máa lọ tà wọ́n ní o lọ́ba mi mú wọn wá làbàkẹ́. wọ́n ní làbàkẹ́ mi owó ni kò wọlé kó lọ mú wa sórí lọ́wọ́ yìí mi ò tiẹ̀ wá jẹ́ làbàkẹ́ mọ́ fowókẹ́ lórúkọ mi. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mo ti wọ. bẹ́ẹ̀ obìnrin. lẹ́nu ìgbà ó sì gbà ó dẹ̀ change sí mi pátápátá ó change pátápátá ni. obìnrin àbí báwo àbí kí ló sáǹsì obìnrin tí wọ́n ń pọ́n lé tó yẹn tó bá wà lọ́wọ́ ẹ lọ́ọ́ máa fẹ́ ẹ bí ò bá sí lọ́wọ́ ẹ wọ́n máa jápa obìnrin tó yẹ pé tó bá wà lọ́wọ́ ẹ kò sorúkọ tán ní pí ẹ wàá gbọ́ wọn ni sítì sugar pie honey pie ó ń bẹ lọ́wọ́ ẹ nìyí mo jẹ́ kó mọ̀ èké mi ò lè jẹ́ kí lè bọ́ lọ́wọ́ mi kẹ́ ẹ̀. <sighs> alẹ́ ṣe ló ń yan ọmọ ìyẹn ní ìrẹsì. kábíyèsí o. àìlà ọ̀gá àwọn sábẹ́. ibà ẹ. trump fún gbogbo àwọn gábà. ìjọba ẹ. èmi. àìlà iṣẹ́ tí o ṣe sí gárẹ́jì yẹn òun ló lọ yẹn o ti lose a lot of things síbẹ̀ ju kí obìnrin kankan dé kó náà fẹ́ gba gáréjì lọ́wọ́ ẹ lọ obìnrin abẹ́ntọ̀ lásán lásán I know you very well Ayana you are not a joke. ìjọ kí ni ìgbà ti ṣe náà báwo ṣe mọ̀ pé ọmọkọ tí wọn bí sínú gáréjì lè gbé wà lára bá mi. ṣé wọ́n ti gbàgbé ni wọ́n ti gbàgbé the last time mo tó sọnù lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbàgbé. èmi náà dẹ̀ sọ fún ẹgbàá yẹn mo sọ fún yín pé igi tí yẹn bá fi ojú rẹ náà ó máa gbé ní ṣubú bọ́ tó o lísìn ṣó ti rí nǹkan tó wẹ́ǹdì ẹ̀ báyìí ṣó rí pé kìyàn ti gbé aṣúkú báyìí. láti ṣe tí wọ́n ti ṣe ara ẹ̀. Ah ah. Alex, ṣe lọ́yẹ̀ lé. dókò awu aa ah, ah. alẹ́ ṣe lọ́yẹ̀ ń bọ́ tí kò yìí etí mò ń wò tí àwọn onílẹ̀ fi ń hàn mí yìí wọ́n jẹ́ oyé mi pé ó léwu kí lẹ fi sùkú arúté tó báyìí. àwọn ọba yìí náà lè pa lówe ẹni kéésì òbí àtó dèbò olúgọ̀ǹbẹ̀ là ń ké sí ìdí nìyẹn tí olúwa bá yín kò yé mi. tójú mi wọlé ìwúrò bàbá wọn ò tó bẹ́ẹ̀ èèyàn tó bá ní lọ́kàn fún wọn tẹ ojú tiẹ̀ mọ́lẹ̀ ó tọ́jú ayé mọ́lẹ̀ nù bí èèyàn bá sì tẹ ojú ayé mọ́lẹ̀ ó tọ́jú bàbá ẹ̀ mọ́lẹ̀ ọmọ tó bá wá tọ́jú bàbá ẹ̀ mọ́lẹ̀ ojú rẹ̀ ó rí tí ò yẹ kí ojú palapa orí ju ọwọ́ palapa sẹ́yìn àbí ọmọ mi ò ní ọ̀ nínú tí mò ń di ìkan ní ọ̀ àbí ntọ́ bá dẹnu náà ní sàn áyà ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ. Ah! àmọ́ lọ́kàn náà mi ń wàhálà díẹ̀ ni torí pé bọ́ ọ bá fẹ́ di ọkùnrin dáadáa yóò nà onírìn àjò ọjọ́ mẹ́ta. ìwà mọ̀ bí ọyá ò lè ṣe kó tó di pé mo karabọ̀. bàbá pé balógun ti yá yá mi nìyẹn mo ṣetán láti rìn bàbá gbogbo nǹkan tó bá máa gbà kí èmi àyínà kí n padà sí ipò mi bàbá màá fún èyí tó jù bẹ́ẹ̀ lọ. ọkàn ẹ balẹ̀ kò sẹ́ran kó tún dùbò ẹ̀ kọjá kò sí gbẹ́ran náà sí pọ̀ tó tó lè kó wọ́n bá kòkò jẹran nú agbada wọn fẹ̀mí ara wọn sókè. gidigba gidigba ẹrù òbodò àrẹ máa jà. ọkọ mi mo máa fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan àsọtẹ́lẹ̀ hmm. tí wọ́n sọ fún wa lórí ọmọdé pé ká ṣe orò ìdílé fún ní àsìkò tó bá ti bàlágà ìyẹn ni mo ní kí n rán yín létí pé bí akẹjẹ ká ṣe lójú ọjọ́ báyìí. ṣé o ti mọ́kọ wá sílé ni. torí tí ọmọbìnrin bá ti fẹ́ mú ọkọ wálé báyìí ẹ̀yin ìyá wọn lẹ kọ́kọ́ máa ń mọ̀ ah, tó bá ah. jẹ́ tó ti mú wálé kẹ́ jẹ́ ká mọ̀. Ah, then what could have warranted this. ẹ mọ̀ pé mi ò lè dá nǹkan ṣe lẹ́yìn yìí kò kì í ṣe pé ó mọ̀kàn kankan wálé èmi kàn rò pé eh, àsìkò ó ti bàlágà pé ká ṣe orò ìdílé kó kúrò ń bẹ̀ ni. gbogbo ohun tó sọ ibi tó sọ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. sórí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí kìrìsìtẹ́nì ni mí ohun àtijọ́ ó ti bá àtijọ́ lọ. I am not interested. mi ò lè mi ò lè sin ọlọ́run àti máwónì pọ̀. ẹ má jà jẹ́ jà ẹ jẹ́ àṣe. ẹ wo dáàdi mi àti mọ́mí ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wọ́n ti ṣàlàyé fún mi àtijọ́ sọ ẹ jẹ́ ń lọ ṣe kò dẹ́sìn dúró náà gbà mẹ́rin làwọn fi ṣe kọ́ta fẹ́ẹ́ ṣe ta fún bọ́tà ẹ jẹ́ ká ṣe kínní ẹ wo ẹ mójú kúrò ń bẹ fi gbogbo yẹn lẹ̀ èmi lẹ́yìn kí n máa sáàmù ìdẹ̀fẹ́ sá fún ẹ jẹ́ ká ṣe. ó fẹ́ pa oòrùn mọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. àṣà lè pààyàn wọ́n yípa fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ náà kákọ́ ṣe kọ́ta fẹ́ ṣe ká máa lọ. má fọ ohun bábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ kó fi bá mi sọ̀rọ̀. ẹ̀wẹ̀ mo bó bóun mi ṣe rí nìyẹn mi. o ti ní kó má dà sí tẹ́lẹ̀ ta ló pè ẹ́ bọ́ta gan. ìrora àbínú ṣé ká lọ ṣe. balẹ̀ àfàlà mo go do this one. ẹ ẹ ẹ dàárò ẹ jẹ́ ẹ mi bá ní kẹ́ ẹ jẹ́ ká ṣe. mú ìyá ẹ wọlé. òjì gbé mo tó dé lónìí ọmọ àfi tó ṣe mo dágbo ojó mo dá orí omi mo dágbo jẹ̀gbọ̀n sí bèbí odò ẹ̀yin onílẹ̀ alẹ́ sí lọ́yẹ̀ dọ́wọ́ yín o ọmọ inú odi ni kò gbọdọ̀ kú ẹ̀yìn odi ọdọwọ́ ẹ̀yìn ògbólógbó ológbò fi abojú wéré yéré ẹ̀yà jẹ̀dù èèyàn mọ́pòfó lú ẹ̀fọ́ àti sẹ́mọ́ lágàdàgbòdo pa rà sí o. lẹ́yìn tó ti jẹ jíjẹ tó mu múmu tó sí sísín tó wẹ wíwẹ̀ ipa ayé kan ò ní ká ọ ká tó gbọ́ pé ẹ̀dá dẹ̀yìn òṣùgbó bọ́kẹ́ bá yọ báyà pọ́nà wá àjà tí ọlọ́mọ inú èdè ló sà lóhùn ní báyìí. wọ́n fẹ́ mú ọ débi tó ti fojú wo yedeyede náà wọ́n orí yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ oòrùn wọ́n mú ọ débi ti gorí àrò níbi tí gbé tọ́yọ̀ sọ́bẹ̀ kó débi ẹtí fodó òbílẹ̀ jẹun ǹjẹ́ alọ́lágadé fá ajẹgbóró dàgbà lọ́pẹ́ nìkan onífọwọ́ àgà ké mú alẹ́sìn lọ́yà ooo. ilé ìṣẹ̀lẹ̀ tá a tán ní sìgá kan bẹ́ẹ̀. kí ló dé tó fẹ́ parẹ́ ni. ló ń pàṣẹ. mélòó kan ló wà ní palẹ̀ ọ̀gbọ́n. ẹ sílẹ̀ máa jà ààrẹ máa jà kì í ṣe ètò òjò anybody tó bá gbé wọn a máa sọ lé gbẹ́ ẹ̀dì sixteen a máa gún ṣáà ẹ̀ nídìí. Mama, what's popping? Níbo lo ti ń bọ̀? Ọwọ́ èmi kan wà ọ̀dẹ lóòdì o, mo kàn wà lórí tábà pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo kàn wà chílì yìí ló wà bẹ̀rẹ̀ báyìí. Mo bẹ́ẹ̀ mi ṣe ń wú ẹ̀ ó dà pé ti gba tramol àbí. Mama, èmi kì í ṣàwọn yẹn mọ́, èmi ti bọ́lẹ̀ gbogbo bẹ̀ yẹn, mo kàn wà ní lókì, nothing nothing, I don't dey, you understand, mo kàn wà wá. Mo kàn wà ọ̀dẹ lóò, irú kan bẹ́ẹ̀ yà mí, <laughs> ah, ọ̀rẹ́ ò dùn mí àti pé bóyá ṣe wo kí ni ìwọ ò ń gbọ́. àwọn ah. náà mi sùn adé adé mi kí n you dey with me you dey my spirit with me. yàrá <laughs> ara lè yí. ọ̀kẹ́ àti ní kò má máa gbọ́jà ìmọ̀ òun ló ń ṣe ìyẹ̀wò bóyá ń tàgé kí ló máa ń ṣe ẹnu fọ́jà ilẹ̀. a ní kò sí nǹkan kan sẹ́ẹ̀. bó bóyá ń ṣe kò sí ọ̀kan òun ló ń ṣe báyìí kò sí ọ̀kan. láàtọ̀ ṣùgbọ́n tún kàwé àkàṣẹ́yìn eléyìí kẹ́ ọ̀kẹ́ eléyìí fẹ́ fọ̀kẹ́lẹ̀ àbó ti fọ̀kẹ́lẹ̀ rí eléyìí gangan ló ń pè lọ́kẹ̀ inside line òun gangan lọ́kẹ̀ gangan tó ń jẹ́ kọ́kẹ́ máa dùn without ọ̀kẹ́ eléyìí ò ṣọ̀kẹ́ ọ̀kẹ́ original gangan lè tó ń gbé sára tó yí ẹ̀ pé wá tí wàá pọ̀ fún ẹ jáde wọ́n ṣẹ̀ máa ṣùgbà ọ̀kẹ́ gangan lélẹ́yìí. oh god ah bó ṣe máa ń jàn án lámbà yẹn kò máa ń jẹ́ kó rí mi tèlé ó máa ń off mi gan-an ah, ìwọ yíyí sábì fẹ́sìtì náà. máa slow ṣùgbọ́n oh, wà ló ń ṣàyè ọ̀gbẹ́ni sẹrí reason tẹ́mi ṣe pé gbogbo yín òun kọ́ ni gbogbo rárá tẹ́ ń ṣe yìí ìbí àtàwọn parents mi fẹ́ travel ṣóyè yín. ẹ mama ṣé ẹ lọ sí hajj ni. èwo làbọ̀rọ̀ hajj ní èdè àǹsọ̀ ìṣe torí pé mo borí. Ah. èmi ti ẹ̀rọ pọ́fẹ́ lọ Jerusalem tẹ́lẹ̀. ẹ kò yé mi ní kò yé mi ọmọ làlá kò yé mi mi I no dey here right now. anyway ó dàbí pé rísí gangan ni màá fẹ́ fi lélẹ̀ fún. májà ò ṣe màámi wàá lọ rè wàá bọ̀ rè o. mi ò fẹ́ gbọ́ pé mo lọ tó kọ́kọ́ ṣẹlẹ̀ lè fi lé wò. ẹ ò ní bò ta a máa ṣe ta ta ta bọ́ọ̀lù eh, eh, eh. a máa wá sọ́lẹ̀ fún ọ lọ́tún sọ́lẹ̀ fún ọ lọ́tún. ẹ gbọ́gò gbọ́gò lórí yẹ́rì bọ́ọ̀dù tó bá ṣe wèrè. ọ̀gbẹ́ni kò sú ẹ yóò ṣẹlẹ̀ lọ́kọ̀ ọ̀gbẹ́ ò má para ẹ̀. sọ́ọ́bì ṣe é ni. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyá mi nù. No tèwe tàgbà ní bá ní pàṣàbà rí tẹrú tọmọ ní bá níbo lógun olórí ológun ọ̀gbọ́dọ̀ kárẹ́ bọ́ bá dijọ́ ọjà wọ́n ránṣẹ́ pàṣàbà rí bọ́ bá dijọ́ aré wọ́n ránṣẹ́ pológun ẹ ṣe mo dúpẹ́ wọn mú bí ẹ̀ wọ́n fò bí di èṣù fún ẹ gbọ́. ọ̀dà báyìí wọ́n fi máa ń jẹ́ pé rírì òde. alẹ́ sí lọ́yẹ́ káàbọ̀ kú rìn bọ́yá ló tiẹ̀ mọye wákàtí tó ti wà lórí ìjókòó èmi náà ni èmi kan oṣù yìí náà ni káàbọ̀. ìbéèrè ni mo fẹ́ bi ọ́ ìrìn àjò àkọ́kọ́ tó kọ́kọ́ rìn kí wọ́n wí. ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì kí ló rí mbẹ̀. wọ́n lè máa rò. ọ̀kàrè ọ̀dà máa wo mọ́rò lónìí bọ́ ọ bá ń gbọ́ tán wa bá sọ pé eégún ilé ọ̀gbọ́dọ̀ tẹnu awo kọ pélé oru ọ̀dẹ̀dẹ̀ ò ní tẹnu awòrò ṣàṣàkọ́là ọ̀ǹda máa bọ̀ tọmọye làtẹ́gùn kọ́ kò sì gbọ́dọ̀ tẹnu ẹ̀jọ̀ bọ́ ọ bá rìnrìn àjò ẹlẹ́ẹ̀kẹta tó lọrí tó bọ́rí etí gbogbo ọmọ aráyé bá nága tí wọ́n bá wò tójú wọn ò tó tó o bá jókòó lórí ìkàlẹ̀ báyìí ojú rẹ̀ ó sì mọ̀ rí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ó rìn nǹkan kan ò ní sí ọ ẹ̀yin ológin ni ò ní kanlẹ̀ mọ́wọ́ rẹ̀ bá já ń para ọgbọ́n ayé tó tó fún un ayé mojúbà. ǹjẹ́ pírílọ́tà yí àpàrọ̀ wẹ̀yìn adébáfún òyigiyigi ńjọ́ tí lọ rẹ pé ọta sínú omi sojú ògiri sákọ́lá jẹ̀sọ àmọ́dún ẹ̀yin àgbọ́dì wọ́n ẹ̀yin ìwọ́n dàgbò ẹ̀yin dà. lójú àbúlẹ̀ lójú àbúlẹ̀ síjú wáyé máa síjú wákúrẹ́. agbégin ládùúgbò ọ̀nà sílẹ̀ di owó mi ọ̀fẹ́ mọ tí ń bẹnu aṣọ ni. lọmọ tí ó fẹ̀jẹ̀ bọ́jú tó bá sì dúwa gúdẹ láì fẹ̀jẹ̀ bọ́jú ẹ̀mí rẹ̀ ò gbé òròmọdí ẹ̀ ò máa wòdì pínlá pẹ̀kú yẹ ẹ̀tọ́ máa ṣàgàn ọ̀jẹ̀ fàyè ṣeré ẹ̀kú rẹ̀. ayé ló pè hmm. ayé wa ní padà lẹ́yìn rẹ̀ ń gbà kọ̀ọ̀kan agbégi hmm. kí ló wáá dé tó o pè mí ń pè jáyà. ọmọ yìí ni. ọmọ mi ni gbogbo tí mò ń fẹ́ ní fún mi bí n bá lọ́nà òsì ń bì kan yóò sì padà sọ wá yẹ kankan ó di rẹ̀kùrẹ̀kù wọ́n máa gbógun ọ̀nà dé mo fẹ́ dúró tì dáadáa ni. agbègi ládùúgbò ọ̀nà òsì sí láburú ayé ló pé ayé sì ti ń bẹ lẹ́yìn rẹ̀ ń gbogbo gbà ọ̀yà. agbègi ládùúgbò ọ̀nà. ibi awilade yìí o so ní òsèwò. ọmọ tó ń wò yìí ó ti gbénú ayé ọjẹun ayé mo mú rìn kó tó di pé mo fi ó dé pèbì láàrin ní àyè kó lè bá àwọn àwọn àgbàlagbà gbogbo tó ọba ní lágbára mo fẹ́ kó ọmọ ṣe fún. ọ̀rọ̀ ayé ayé gbọ́ èrò ní ẹgbà ohun tẹ̀wé ayé bá rí báyìí òun lè gbọ̀rún gbà omi lókun lomi bójú afárá ìgbín bá ìṣẹ̀fà rẹ̀ tó kú bọ́rùn àwọn ẹṣin náà sáré ògólótó ògólótó làlújá ọ̀yá gbọ́ ọ̀yá sá lọ sílé rá Ṣàngó gbó sá lọ sí Kòso ọba àlùfọ́ gbó sá lọ sóde tẹ̀rìn ìgbà táwọn ẹlẹ́yẹ gbọ́ wọn sá lọ sí Kókógi Ọ̀rúnmìlà gbó sá lọ sínú ọ̀run àpá lọ́dún Ẹlẹ́dùmarè Ẹlẹ́dùmarè wá fún nírùkẹ̀ méjì yẹlẹ́ntu yẹlẹ́ntu ó ní tó bá ti gbórí tàn sí mẹ́ta sálú ayé kó yanu ikótó ikótó kó yanu ikòtó ikòtó kó rin awo wá bẹ̀rẹ̀ sí ní kó sí lẹ́nu kó ní ó ti fewé àrùn sáhun jẹ́ o ó fewé àrùn sáhun jẹ́ o ó fewé àrùn sáhun jẹ́ o ọ̀rọ̀ gbogbo gbọ́dọ̀ ń mọ́ ó fẹ́ wí àrùn sáhùn jẹ́ ọ̀rọ̀ gbogbo gbọ́dọ̀ wọn mọ́ nítorí tí irun bá pẹ́ lórí báyìí nírun dewú ijó obìnrin wá wẹ̀yìn yálẹ̀ ló ọ̀rùn ijó ọba wáyà bèjì ló dẹ̀yìn gẹ̀dẹ̀ àdífáfúyè yìí ògbé àtẹ̀ àwọn náà dáwọ́ sílẹ̀ tán ní amọ̀sáwó èsù ọ̀dàrà o ẹ̀bọra tí ń jẹ́ látọ̀pa èsù láàlú ògiri òkò ẹ̀bọra iná ọwọ́ rẹ̀ dà. masa mọ̀ra mo mọ̀ra mo mọ̀ra mo mọ̀ra mo mọ̀ra má bẹ̀ yìí mi lọ má bẹ̀ yìí mi lọ má bẹ̀ yìí mi lọ. o ṣeun o ṣeun o ṣe mo dúpẹ́ o o ṣe mo dúpẹ́ o o ṣe mo dúpẹ́ o o ṣe mo dúpẹ́ o o ṣeun o. ìwà pẹ̀lẹ́ la fi ń láyé. Hello. ǹlẹ́ o ẹ mọ̀ rọra o. oyè níra <laughs> ojú mi ọ̀dà gbọdọ̀ tó. ẹ̀gbọ́n mi oyè níran ẹlẹ́dùn ah, ah, àmọ̀mọ̀ dúpẹ́ o àmọ̀mọ̀ ah, dúpẹ́ o good to see you bro lẹ́ ẹlẹ́dùn àmọ̀ ṣe wù ẹ pẹ̀lẹ́ ọmọ olóyè àtọ̀mọ̀ ṣé pàtó padà ríra àbí àdùnní kọ́ ni. èmi náà ni aya oyè ni ràn. Ah. Ah. bàbá ọkọ mi. ẹlẹ mọ dáwọ ọbẹ tẹlẹ mọ dáwọ ọbẹ tẹlẹ. ẹ kú ọjọ́ mẹ́ta. Ah, ìjọ kan pẹ̀lú abẹ́rì pé mi lọ lọ́pẹ́ ẹ dákun sọmọ mi. má jà nìyẹn. ẹ kú làákàyè ẹ ṣeun ẹ kú òrántí Èdùmàrè ní báyìí láwọ̀ yìí òkú ọmọ ṣe èmi rò pé ẹ ti gbàgbé mi pé ẹ ti gbàgbé àṣà àti ṣe tí ń bẹ nínú ìdílé ní n tó jẹ́ wípé àwọn ará àgbòrò kan wọ́n ń ṣáná ní lórí rẹ̀ báyìí wọ́n sì ń ṣe làálàá kòókù jọ̀ọ́jọ̀ nígbà wọ́n ti gbàgbé àṣà àti ṣe tí ń bẹ nídìílé wọn bóun ni ti ń yẹ yóò rí bẹ́ẹ̀ dandan. àkọ́kọ́ mi ìgbà wo ni àwa fẹ́ bẹ̀rẹ̀ báyìí àbẹ́ẹ̀tún <laughs> mọ́ gbáyà ntọ́ bá ti yá kìí tún pẹ́ mọ́ nígbà tẹ́lẹ́dù àti fi wá mọ̀nà ẹ jẹ́ káwa náà ṣe kankankan bí ìgbà tá jáwé kankan ọkàn jẹ́ wípé ẹ̀jẹ̀ àbí arẹ́mọ́gbà dáadáa bí ló ṣe dé láti bá mi rìnrìn àjò. I'm ready. That's why we're here, so I'm ready. kí ni ó ti ṣe tán ni. ẹ lò tó ọjọ́ méje nígbà òmìnira rẹ̀. Ah. bẹ́ẹ̀. ibà mẹ́rin mẹ́rin là ń lùlù ìwọ èjì nítọ́ba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn mí ẹjọ́ lóko wọn á ṣe ẹyin gélémọ gélémọ gélémọ láàrè àdìfẹ́fọ́lóge ṣá o tí ó korò lẹ́jẹ̀ àrẹ́mọ́jà o ẹ̀jẹ̀ rẹ̀ ṣàìkorò lẹ́nu oṣù ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àìkúrò lẹ́nu ẹ̀jẹ̀ nítorí wípé o ti jẹgba ewé ìjogbo ipa ńlá o ipa ńlá o ipa ńlá o ìwọ lábùgbé sọ́nà sọ́nà sọ́nà àgùlúdé kíso kíso kíso ó sunú igbó ọ̀nà ṣe sọ́nà a kì í torí pé kópa lórí kápákùn a kì í torí pòwe pádìdì ká pòwe ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó a fi ohun ẹyẹ fún olú igbó bí ẹfọ̀n bá ké lọ́dọ̀ a fi ohun ọ̀dọ̀ fún ọlọ́dọ̀ arẹmọjà ọmọ awolóde yóò ẹ yàgò ó ti di kútọ lélẹ̀ ní ọmọ odùyẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwo títí tó ń gba apá ajá tó fi fún pàkẹ́rẹ́ apá ajá òun nìwọ náà ti gbà lónìí ó ti fi fún pàkẹ́rẹ́ ikú rí ọ̀kẹ́tẹ́ àrùn fún ọ̀dá ó ti dẹ́lẹ́gẹ̀mọ lórí ewé torí bàbá ni a máa lágẹ̀mọ lórí ewé alágẹ̀mọ adéwé a máa bẹ́wé lọ ìwọ ti dàrọ̀ gidigba lálẹ́ odò bàbá ni a máa rọ̀ gidigba lálẹ́ odò àrọ̀ gidigba domi a máa gbọ́dọ̀ sàn ó ti dọmọ lọ́rọ̀ láàrin ìlú eégúnkégún kan kì í sílé wọ̀ kálù bàbá kò sọ́nà ń bẹ̀ wọ́n ni ìwọ ti dé oyígiyigi ọta omi odò yígiyigi ooo. Oh, oh. ọtá omi ooo arẹmọjà odò yigi yigi ooo ìrì ọtá ìwọ odò yigi yigi òkúmọ kòkò kòlọtà sojú o ti bákú múlẹ ikú ọgbọdọ pa ooo odò yigi yigi ooo ìrì ọtá omi tó yẹ omi tó yè o omi tó yè gbọ́ ohùn mi. òyí ah. <laughs> ah, ọ orúkọ rẹ nu ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ òtẹ́rẹ́rì omi ẹ̀yẹ gbẹ́ndúgbẹ́ndú omi òrìṣà owíjì dákúndábọ̀ o ẹ̀yìn bá mú sọ́hùn. <laughs> o ṣeun mo dúpẹ́ òtẹ́rẹ́rẹ́ dákun bá ń tọ́jú ọmọdé yìí dáadáa ọ̀yẹ̀kún náà bá mulẹ̀ ó sì ti lóhùn ò dà ọ̀yẹ̀kún ní bíkú bá ń pa gbogbo ẹgbẹ́ omi tó yè ọ̀tẹ̀lẹ̀yẹ̀kún lòun ọmọ yàá sí ọ̀yẹ̀kún ní márùn bá ń ṣe gbogbo ẹgbẹ́ omi tó yè ṣe ọ̀tọ̀lọ̀yẹ̀kún lòun ọmọ yàá sí má jẹ́ kúkú kọ̀ọ̀kan pa àrùn ò gbọ́dọ̀ o. ọwọ́ ayé kankan ò gbọ́dọ̀ mú ó dàṣẹ ó dègún oníre ti gbọ́ onídòròmọ́ ti pàwíṣẹ́ àṣẹ ti ń bẹ lẹ́nu ọkọ àmútọrọ. orí adé tù wá bí wà pẹ̀lẹ́ jẹ́jẹ́ láyé bàbá mi jẹ́jẹ́ láyé bàbá mi orí adé tù wá bí wà pẹ̀lẹ́ ayé gbà pẹ̀lẹ́ ọmọ kò rọra ṣe ayé gbà sùúrù ọmọ kò rọra ṣe. sọ̀rọ̀ ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ju owó ẹ pa yàrá yà wọ̀ ẹ fẹ́ kú àbẹ́ ìbàlẹ̀ tí kọ́ ẹ̀ gbọ́ àbọ̀rọ̀ ní fọ́mọlúwa yìí ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ òun gbà jẹ́jẹ́ láyé ńlá ọ̀rẹ́. ọgbọ́njẹ ẹ̀jà mọ́nàgà ẹ̀bà. ẹ káàbọ̀ sí ilé agbára pa àṣẹ́kù wọ́n ní mo lẹ́rù kú mo ní dìsáìpù ẹ bá ti rí wa ẹ máa ṣọ̀tẹ̀ kó wa pa wọ́n ní mo kárí sódà kó wa pa àwọn yẹn náà wọ́n ti da ogun gáréjì wọ́n ti pààyàn lọ bí wèrè. ẹ̀gbọ́n yẹn wá ń kọ ọkọ̀ dín sí ọkọ̀ bá fàájì jẹ fáwa kí ni ká wá ṣe sí. àlàyé sọ ní gbogbo táyà náà ṣe ní gbogbo gárájì yẹn wọ́n kàn ṣe rí ọmọdé ah, sórí bíbá wọn lè wọnú àbẹ̀tẹ̀ wọn aṣọ olùkíyù sórí ní gbangba kàwá yìí tó bá pé wọlé ni wọ́n lè pé lọ. jẹ́ kó máa yẹ wípé after sẹgẹmẹ na sẹgẹdẹ o if they do anyhow they will see you anyhow. Jama, Jama.

sẹ́yìn náà dé ó dẹ̀ fẹ́ ti já lóye ẹ̀rọ òwúrọ̀ àwọn tó tọ́ yín dàgbà ó dẹ̀ máa fa yóò fa jẹ́ ní àgbà sẹ́yìn náà dé ibi sọ́wọ́n lé olórí burúkú láti jẹ́ wọn. wọ́n ní wọ́n ṣe jẹ́ lórí dẹ́rẹ́ níjà. ó yà wọ́n ní wọ́n tó ṣẹlẹ̀ ẹ̀rọ tó ṣẹlẹ̀ ẹ̀rọ ti bẹ́ẹ̀ ni àná ó yà ẹgbàá báyìí. máa dọ́ ẹgbàá bẹ́ẹ̀ mọ mọ mọ mi ni mi ni mi ni. ọkẹ mọ ni mi ò mọ àfà. kí ló ṣẹlẹ̀ yín náà. kí ló ṣẹlẹ̀ báwo. nígbà tẹ jókòó orí burúkú síbẹ̀ yẹn mo ní àwọn àyẹ̀nà ti da ogun gáréèjì rú ẹ gbé bọ́dì ara ẹ̀kọ́ jókòó. pẹ̀lú irin méjì. irin mẹ́fà ni. wo everybody wan cover everybody go go. why you dey talk like this ọkẹ kí ló tó ń sọ̀rọ̀ báyìí. Eh? ẹnu yíyọ ó di ilé mo rí àmì ṣé màá tún gbéyàn pọ̀ ni kí la máa wá ṣe báyìí sí báyìí báyìí. mo bí mo tún ṣe ń bọ̀ mo gbọ́ pọ́n láàyè náà tuntun da ogun gáréjì which ah, we go do now. Eh? ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé kí n pe májà ni. àbóyá ah, kò pe májà o ah, báwo la ṣe fẹ́ kúrò níbi tá a wà yìí báyìí. mo gáì bá sọ ẹ̀ níbi tá hello májà. hello látàn á fa àná kí ló ń ṣẹlẹ̀ níbo kí ló dé níbo. bírú pàlàpàlà wo gbogbo eléyìí náà kílẹ̀ yìí wá ń dúró ṣe ń bẹ̀ ń gbà náà ó dá ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé màá kàn yín lára very soon. mo gbé àyẹ̀ náà láti bo sí bo. tó ń sọ rèé yìí. mo ní wọ́n máa lọ mo ní láti sáyé lọ ṣe nǹkan lẹ́kọ̀ọ́. n ta torí ẹ̀ wá síbí gan ṣàtìyanjú ẹ̀ ní ọjọ́ mélòó la ṣì lò nínú ọjọ́ méje tí wọ́n sọ pé a fẹ́ lò ń bí tó ti ń pariwo fẹ́ máa lọ fẹ́ máa lọ kí ló gbé sọ̀hún gan. kò ṣáà fa ẹ ni o ẹ fi gbogbo yẹn lẹ̀ mí láti ayé lọ sí èkó nǹkan tí mo fẹ́ ṣe wà urgent náà ṣe é understand ni. bẹ́ẹ̀ ilé ìdúró kẹjẹ́ kẹ́yìn máa lọ kọ̀ọ̀kan náà ló bọ́ sí náà. bẹ́ẹ̀ nǹkan tó máa ń ṣe fún mi nígbà yìí ṣé kò lè máa ta bá mi ń bẹ̀ yẹn ni. Ah, ah, má jà èdè ò máa ní díẹ̀ èdè onídìí ńgbà tẹ̀mí bá dúró ṣé èmi ni wọ́n ṣe nǹkan fún ni ìwọ ló sì fẹ́nu ara ẹ sọ wípé o ṣetán àti ṣe kínní yìí o la fi wá jókòó yìí o ẹ kó o sì ṣe sùúrù kọjọ́ méje o pé. ìyá rẹ mọjà. bàbá ọkọ mi ẹ ti débẹ̀. kí ni tọ́fà níyànjiyàn láàrin ẹ̀yin méjèèjì. ẹ gbà mí lọ́wọ́ ọmọdé yìí o kò yé mi o kò yé mi o ọmọ yín ló ló ní dandan dandan òun ṣà ń lọ òun lọ òun lọ ẹ ọjọ́ mélòó la ti lò nínú ọjọ́ méje tẹ̀ láàlóǹbí. wọn mọ̀ kọ́ tí mo fẹ́ lọ ṣẹlẹ̀ ni kí n jókòó. ìwọ ò ṣe mọ̀ yọra rẹ lẹ́nu jẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ ni jẹ́ ọmọ lọ. ẹni ẹ yọ̀ǹda ẹ̀. jẹ́ ọmọ lọ. akọni bọ́ síta o akọni akọni. ẹ ṣe bàbá ẹ̀yin understand ti ọkọ yẹn náà. ọ̀dà lójú mi. ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ajá àní lójijì làwọn àyẹnà kọ bọ́ọ̀sì tiwa màá yẹn. èèyàn bọ́ọ̀sì yìí ti bá o. àní bí sí tún yìnbọn fún àyẹnà kò wọlé ṣá ẹ kí la fẹ́ ṣe báyìí máa jà àyẹ́ náà ti lọ dira wá nù. ẹ̀yin náà bàbá ẹkún ẹkún ẹwu ẹwu májà ti dé o májà ẹwu mò ń wo báyìí mò ń sọ mò ń sọ báyìí wọn àti látọ ee mò ń rí ẹwu mò ń rí wọn báyìí ojú mi méjèèjì mò ń mú wọn báyìí àwọn rí mi mò ń gọ pamọ́ ni mò ń ra mú fóònù mò ń rí kún sáré kún sọ sí ike tètè mọ báyìí ti ṣe ee wọn bẹ níbẹ̀ ara mò ń sọ wọn mò ń sọ wọn tààràtàrà ni ah! àtọ́jú tí yẹ lápárọ̀ ló mú rí náà mo ń sọ ọ báyìí ni ẹ ọbẹ̀ níbẹ̀ ara mo ń sọ ọ mo ń sọ ọ ẹ ah, mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ wá chairman chairman. Ah, kò yé mi o eh, kí la máa ṣe báyìí àmọ́ àjàmù tiẹ̀ jẹ́rìí ẹ sílẹ̀. ọ̀rẹ́ náà. pátá. ẹ sápá. aṣọ mi. mo ń pe májà láti agbo ẹ ríǹgì kò gbé ẹ kò gbé. kò séwu ebi ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ìlú lòun ń lọ kò sí nǹkan fẹ́ sílẹ̀ á tó dé. ìyẹn ni mo ṣe máa máa pe títí tí ó lè dá mi lóhùn ẹ fọkàn yín balẹ̀ kò ní séwu ó máa tó dé báyìí. <laughs> Oh, <laughs> mo jẹ ó máa tó dé báyìí. Oh, <laughs> mo jẹ àwọn wo tí wọ́n lè lò ó. Alẹ́ lẹ́yìn. Alágbádá. Ẹgbẹ́lẹ́ ẹgbẹ́lẹ́ ẹgbẹ́lẹ́ kí ló ṣẹlẹ̀? Kí ló mú bàrú? Kí ló ṣe májà? Májà ìwọ. Ọmọ mi, kí ló ṣe? má jà wo kí ló ṣe. adé tutù má jà kí ló ṣe. ẹ má jà èwo ẹ fọwọ́ mi kan ẹ fọwọ́ mi má jà wo má jà ọmọ tèmi ọmọ mi ẹ jẹ ẹ. níbo ni mo wà yìí. dé tutù dé tutù ẹ bá fúyà wọlé ẹ fúyà wọlé fún mi ọjọ́ mi akọni ọjọ́ mi mo ríran mo ní kó wọlé mo ríran mo ní kó wọlé mo ní mo ríran ẹ ẹ dúró. ẹ bá kó yà wọlé. mo ní sẹ́ka jáde mo ní kó wọlé mo ní sẹ́ka jáde alábìrè kí ló pa ẹ yẹ jẹ ẹ ta ló pa. ẹ lọ ṣe mi báyìí. Akọni, onírọ̀ mo nínà, onírọ̀ ooo. Sọ́mọ mi rẹ̀, sọ́mọ mi rẹ̀, sọ́mọ jáde, ẹ bá mi pẹ́ o, ẹ bá mi pẹ́ o, ẹ pa bá mi o. Alákẹ́. Alákẹ́. I Don't, don't sit ah, please. Please, dear. Alákẹ́. Alákẹ́ now. Oh God, sorry. Take it easy, please, Adoni, please. Please, easy, easy, easy, please. Ah. Please. Alake! Ah. Yeah, baby, Alake! Ah! Oh God, sorry, sorry, dear, dear. Please, please. Alake, I'm so sorry. Ah! Adoni, please, please. Okay. Don't do like this to me. Okay. Alake! Sorry, ah. take it easy, please. Take it easy, Adoni, please, please. Ah. I love you, baby, please. Alake! Yeah, my Alake! My Baba! Alake, now please help me, now help me, help, me, please. Sorry, dear. Sorry, dear, please. Tell me one more, jọ, jọ, jọ. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, ṣe sùúrù, ṣe sùúrù, òkú díẹ̀, òkú díẹ̀, òkú díẹ̀, ṣe sùúrù. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Ní ojú, ṣe sùúrù, ṣe sùúrù, ṣe sùúrù, ṣe sùúrù, pẹ̀lẹ́. Oya, oya, oya, oya. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ó yá gbìfún gbìfún gbìfún gbìfún. ojú mi ojú ta mi ojú ta mi ojú mi. gbìfún gbìfún gbìfún pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó kù díẹ̀ ó yá gbìn. Ah! ojú ta mi ojú mi ò rí mi ò rí kankan mọ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí n ṣètọ́jú ọmọ ẹ̀. ojú mi ojú mi ojú mi ojú mi ojú ta mi mi ò rí ojú mi ojú mi ojú ta mi ojú mi mi ní rọ. ojú mi. kí ló ṣe é lójú. God help me God jẹ́ kó bí láyọ̀ Jòkó tó ń sáré tètè. Oh akọni akóríire. ìyàwó mi kọ ó ti bímọ ó ti bímọ obìnrin àbókùn obìnrin ni obìnrin ni ààrẹ ah, ṣe ìyá bèbí òun wá dé ìyàwó mi wá dá. ṣe sùúrù jẹ́ kí n lọ nu wa fún ìyàwó àtọmọ nu lé. Ah, jókòó mò ń bọ̀ mò ń bọ̀ o. ó ti bímọ adúlé olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe mo yàn ọ́ mo yàn ọ́. nínú àwọn àyẹ̀wò tí mo ṣe wọ́n fi yé mi pé alágbára ọmọ ìyàwó ẹ̀ gbé dání o tẹ̀lé ní láti ṣètọ́jú ẹ̀ dáadáa kódà níbi tí mo ṣàyẹ̀wò dé kò sí ìwé tí ọmọ ẹ lè kà kò sí ìlú tó lè lọ ibùdókọ̀ ló gbọ́dọ̀ ti ṣiṣẹ́ o ibùdókọ̀ ṣó mọ nǹkan tó ń jẹ́ ibùdókọ̀. ẹ mì pé gáràjì. bẹ́ẹ̀ ni torí pé ibẹ̀ gangan gangan ni ọlà ẹ wà o àti pé tó bá ti bàlágà tó ti ń dẹni ọkọ ẹ gbọ́dọ̀ ṣe òwò ìdílé fún un gbogbo nǹkan tí mo sọ ẹ mú sọ́wọ́ òsì ẹ má fi jẹun o ṣe ti gbọ́. ẹ̀yin lẹ ṣe yìí ẹ̀yin lẹ ṣe yìí ooo ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ ṣe yìí ooo ẹ̀ẹ́ abẹ́ ìrara tọlọ́run fi mí dání ìjọ tí mo bímọ yìí ìjọ tí mo bí májà bí mo ṣe ń bí kalẹ̀ báyìí ọlọ́run gbójú mi méjèèjì ni mi ò ríran mọ́. Ah! ẹ̀wùjọ́ tó gbọ́mọ mi dé wọ́n gbógun ọmọ mi wọlé ìjọ náà ló tún yọ̀ọ̀dà ojú mi méjèèjì ni mo tún fi ríran kí ni túmọ̀ eléyìí ẹ̀yin ló yé ọlọ́run ẹ̀yin ló yé ọlọ́run ẹ̀yin ló yé o gbogbo tẹ̀bí ìṣàgbára o ẹ̀yin ló yé bàbá. ìyàwó ah, ẹ̀yin là ń bá fòlá tààrọ̀. Oh. àròkàn ní fẹ́ kún àsun dà ẹ ń bá nílé yóò dùn yín ẹni kó mú tiẹ̀ kó lù pa <sighs> ẹ bá jọ kẹ́ ẹ fi yìí dọ́kàn. ẹ mọ bara jẹ́. bara jẹ́ mi ò bara jẹ́ o. àlérírú ẹ̀ wọ́n. ẹ má sunkún má màmá ẹkún yìí ti pọ̀ jù látàárọ̀ ẹ̀dẹ̀ sunkún sunkún sunkún ọmọ tó máa sì èèyàn kì í kú lójú èèyàn. ẹ mo pé kò dáhùn mi mo pé kò dáhùn o ó ga o ẹ̀yin èèyàn rèé ìyá nìyẹn mo bá yín rèé ìyá tó ṣí ọ ah, ah. ìyá lọ́jà. ẹ kú ètò ah, mo bá yín rèé o. irọ́ ni wàá mi ẹ̀ bá wa rí o ẹ bá bá wa pélé tẹ bá wa rí pẹ̀lú ẹ̀yìn kọ́ máa ṣe yín o. kò ní ṣe mí èmi náà tẹ̀ jẹ́ kọjá yìí nílé irú tẹ gbé síwájú yìí. tẹ bá gbọ́ gbé fún mú fún ọ máa mú fún yín. àbí. ẹ tí mo tọ́ máa mú fún yẹn jẹ́ kó parí ẹ̀. ẹ mọ̀ mọ̀ pé bí tó fẹ́ parí ẹ̀ sí ó ti yé mi wọ́n máa mú un dáadáa lé mi lọ́wọ́. àmì jẹ́ kó sùn tari. ẹ mo wá rí alẹ́ṣì alẹ́ṣì lọ́yẹ̀ alẹ́ṣì hmm? lọ́yẹ̀ alẹ́ṣì. màmí nǹkan ṣe yín o ẹ bá fẹ́ rí alẹ́ṣì alẹ́ àbí alẹ́ sí lọ́yẹ́ bẹ́ẹ̀ sọ yẹn ẹ bá lọ sí junction àjà ẹ wọ̀ tún yín báyìí ẹ máa rí. ẹ rà lẹ́ ṣe òtẹ́ ń bẹ́ẹ̀ lè dì mọ́ ẹ̀wà ta ló jẹ́ ó ti yé mi ó ti yé mi. ó yé yín èyí ń sìn lọ́tún ló fi àtẹ̀tà mọ́tà gúdù yìí àkíyín dáadáa fẹ́yà dáadáa èyí dẹ̀ máa tẹ̀rín ẹ̀ abẹ́rẹ́ alẹ́ alóúnjẹ rẹ̀. ẹ ó dá mo béèrè Mr. Ayena. ẹ fún wọn lẹ́jà rẹ pé àwa náà ni ó ti yé yín. a ní irun wọn. a bá wọn pààyè náà wá ọlọ́run àpọ́n yín lé. ẹ wẹ fàdúrà lẹ́jà rè. ẹ ṣàtẹ̀ ti sọ fún wọn pé ìyálọ́jà ló béèrè wọn. mami nǹkan ṣe yín o ìwọ ni polówó bẹ́ẹ̀ sanwó fún gan ìyálọ́jà ìyálọ́jà lọ́jà ṣẹ́ẹ̀rì àbí wàá tún mọ́ gàjì ni. ẹ má bínú. kí lè rẹ ṣe. jẹ́ bá jókòó. ẹ jókòó ṣé ìbẹ́ ẹ fẹ́ jókòó nìyẹn ẹ ẹ fẹ́ dòṣò ni. ẹ wá máa pọ́n ẹ máa pọ́n bèrè lé o lórí rẹ̀ lọ́ọ̀fà nìyẹn ẹgbẹ́sẹ̀ kí gbẹ́sẹ̀ tẹ̀lé yín ìjẹ́ máa dúró sí nìyẹn màámi ẹ wo bí lọ ẹ wo omi ṣẹlẹ̀ ní sọ fún mi sá màámi ẹ gidi ẹ pọ̀ dán ọ̀rẹ́ wa àbí bá ṣe é jọ wọ́n mọ̀ wọ́n á gbé tì mọ̀ tẹ́lẹ̀ yẹn ò lọ́mọ̀ ẹ dúró délé ọ̀gá bọ̀ ẹ ti tọ́ ẹ dúró bẹ́ẹ̀ èèyàn ò rí màmá rẹ̀ wọ́n pọ̀ gidi màmá dáadáa ló máa jẹ́ o wọn ti ẹni tẹjú orí mọ mi báyìí. ìkókò ajégúnjẹrẹ ọ̀gá àti olórí wa wo ìwé òpẹ́ tí ìrìn òtí lákàwọ̀ ṣe lákàwọ̀ ìjàpá ló tó lórí ikú ọmọ. ìwọ ni kúlẹ̀ lẹ́tì tiwa ìwọ ni sáré àtiwa ìwọ ni mc tiwa ìwọ làwọn akíntúnú wa dùn táyọ̀ wa ń kún kò sáà mọ̀ pé ó wọ̀ ó dààmú ó bẹ́ gbọ́ àbí táyà mọ́tò lórí eré ìwọ lọkùnrin gbọ̀gbọ̀rọ̀ tó dúró rè é kìlọ̀ ààbò ṣe lè ń di odò. aláyé ò lè kó o jà ọlọ́ọ̀bá gbọ́ tílé bá jó tó lè jà wàrà máa fàyà arọ ká tó ń dọ́dọ̀ aláyé ìwọ́dẹ̀ wà rí. ẹ̀yìn sí buhari wà sáré ní kílé tó wá discovery. aláyé tó bá dé buhari ló wá mi ní wá bá ẹ́ máa mú mọ́lẹ̀ ta máa pẹ̀ lórí aago ni tó bá lọ gbowó lọ ọkọ̀ bílíọ̀n ah, àwọn kan táwọn náà láwọn wà wọn láwọn ìyá lọ́jà báwọn fẹ́ rí àyẹ́nà àwàdọ́gbọ́dà ọ̀gá àti anijá bá ní gbólóhùn káwọn bíbá tí wọ́n máa ṣe rí olóògbé ló wà. olúwa mi ò sọ tí máa sọ ọkọ yóò ti gbọ́ ni kò ti gbọ́ náà nìyẹn olúwa mi ọ̀rẹ́ yé mi bí omi rè dẹ́gbẹ́ olóṣì ọ̀gá mi máa lábẹ́ orí pé mi gbọ́dọ̀ ládẹ́gbẹ́ tí mi ń bá ẹ sọ̀rọ̀ máa lábíà máa dẹ̀gbẹ́ kó lọ́dún ẹ̀ láyé sọtẹ́lẹ̀ ló jàre. aláyé yìí ẹ jẹ́rìí. òpin yòyò ẹ dìde ká wò ó. ọ̀gá mi ṣe eré ọmọ ṣe é pẹ́já ńlá ni. Ah, ah. wàá ṣọ́rẹ̀ yìí lè receive ṣá. eléyìí ọ̀rẹ́ mi à ó receive gan. chiama inú mi á dẹ́ dùn tí mo bá bá bọ́ ṣe ròyìn torí ẹ̀ mo ṣe kí n láì kọ́yàn máa wo tìkúnlẹ̀ àbí àwọn ọmọ mi lára mi ò láì paranta torí ẹ̀ mo ṣe máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. mo láì kọrẹ ẹ ò ń bọ̀ sí i má ti dágbà ẹ ọ̀sà ọ̀ṣà ń bọ̀ ó bọ̀ ó bọ̀ ẹlẹ́sìn tí ò nà bọ̀ wà. àbí jẹ́ máa gbé sára. ẹ wò màmí ẹ kù jù ẹ kù jù wá màmá ẹ lẹ́nu. alfa bá mi ṣe máa ń bu díẹ̀ kẹ́ tá sọ́ọ̀fù. gbé fún un. ayẹyẹ náà ọkọ̀ má fọ̀. ayé pọ̀. ó palẹ̀ tán náà pẹ́. ìjókòó ńlá wà lẹ̀. ìyá ènìyàn ìyá lọ́jà ó lóun fẹ́ rí ẹ. ẹ ìyá lọ́jà ẹ wà ó ti ẹ̀dá bẹ́ẹ̀. ẹ ẹ farabalẹ̀ èmi ni máa sọ̀rọ̀ ẹ̀yin ni máa gbọ́ I talk you listen ó ti yẹn good ṣe rí gbogbo èyí tẹ̀ tẹ́lẹ̀ by the way nìyẹn láti sìn ìlọ wákàtí ìlọ times three lè máa sọ. kí mo wí mo ní ẹ lísìn sẹ. Ah. mo sọ Yorùbá mo tún sọ lóyìnbó when I talk you listen ọmọ yẹn ẹ̀rà mi ẹ̀ bẹ́ẹ̀ bá jùlọ ìyá time three ó ti yé yín. olúwa rẹ̀ ó dẹ̀gbẹ̀ tí a ò bá jẹ tí a ò run. upchuck ah mo yà rọra jókòó mi bí mo ṣe fọwọ́ lẹ́rán tí mo rárá ń wò ni mo pa mu ni bí ẹni tí ò tiẹ̀ lọ́rọ̀ lẹ́nu. option kílẹ̀ ń sọ ìkòkò ń dún ajá lòun fẹ́ sọ̀rọ̀ ẹ wo ìyá wa bẹ́ẹ̀ ṣe rọra dákẹ́ yẹn gan-an ló dáa o. èmi ní dákẹ́ máa jẹ́ káwọn ọmọ olórí burúkú yẹn ọmọ má ṣàǹfààní kó lọ ṣẹ̀mí mi légbèdò fáwọn ọmọ mi èmi fẹ́ bá ọmọ mi pẹ́. but ayana crazy gan ọjọ́ òun ló padà wá sínú ọjà tó wá di pé wọ́n á ní everybody lára tó ń da gbogbo ọjà ó ga o tí ò bá sí ikú tó pa májà ibo lòun ò bá ti máa dún òun kọ́. máa jà hmm. máa jà ọrùn rí ẹ gbogbo bí tó bá wà báyìí kọ́ lọ́n kó dẹ̀lẹ̀ fẹ́ ọmọ yẹn ò kí ń jà hmm. kò kí ń dá sí tí ó kàn kò kí ń jèjè bí bó ti wù kó kéré mọ́. kò tójú bọ́ṣẹ́ ti wà yìí gan. wà ló ah. ń bá sọ ma ẹ kó jókòó ma. wọ́n ní mo ti ń dórí yín látàárọ̀ èmi náà máa tajà ṣọ̀. mo ti gbàgbé kó wà ń bẹ̀ ẹ wo wo wo wo yanjú ọjà tán. òun náà ni mo ń ṣe lọ́wọ́ ma. èmi fẹ́ lọ dá ọmọ mi lóhùn yanjú ọjà tán ṣe ti gbọ́. ṣé káwọn dúró ni. irọ́ àyanjú ọjà yìí ó yá ó yá yá yá yá ẹ sọ ọjà yìí fún ẹ mú pọ̀ ó yá ó yá yá. dáhùn òjò. She was very peaceful. When tó kú ti kú, a ní láti recourse. Information tí mo dé gádà jẹ́ kí n mọ̀ pé Ayana ti take over ẹ eh, pa need láti penetrate area rẹ náà. you see that lady fọkọ eh, she follow my hand and i know say she go do am nígbà tí mo tẹrẹ tó ti wá tó àti ndé kò sọ̀rọ̀ tó ti ṣe bákan yẹn ṣó ti rí sí now ìwọ náà look at it from a critical angle ẹ wá wo kó yẹ kó ti rọra ẹ kágbára ti wà kó ti dúró kàkàkàkà wọ́n kàn wá waste ẹ̀ dànù lásánlàsán look at that, she just left that way. do we have to tòsí bìkan ọgbọ́n bàbá ọgbọ́n ó ti fẹ́ ènìyàn náà simple task kékeré la kàn fún wọn pé kán bá wa penetrate ibẹ̀ yẹn kí a lè win election side bẹ̀ yẹn but ẹ wò wá ń sìn ó ti fail now we back to square one. No, no, uh, look listen you are just crying over his spilt milk that is what you are doing solution ló yẹ ká wá sí kí la fẹ́ ṣe nẹ́ẹ̀sì ọ̀dọ̀ pa finish. tíṣe ò bá pẹ́ ni ẹnì kò ń pẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká fa ẹ̀ náà mọ́ra ká lè lò fún gbogbo nǹkan tá a fẹ́ lò fún. obìnrin máa ń gbọ́njọ ọkùnrin lọ́nà. No, no, no. It's because of her size. She has to think that way. Okay. <laughs> Very good. Uh, God bless you. Thank you. Okay. The oh. most important thing, bro. Ẹkú jókòó. Ah, ọgbọ́n. Young man, can you kindly address him as honourable? Honourable, bàbá ọgbọ́n nìyẹn náà. Please, young man, have your seat and make sure you address everybody seated on the seat properly. And especially we, the women. Hello. Look, o ti dá wa dúró pẹ̀lú sí ibà ìdíwé kò wá débi báyìí kò máa bèrè question lọ. What is your problem? Ẹ̀rọ àbí mo dá dúró, mo lè ti dé náà nìyẹn. That's why we are here. All right. Uh-huh. This is a political party. We want to use you for this election wey they come for road. Òṣèlú tó ń bọ̀ lọ́nà yẹn, a fẹ́ lù ẹ́. Kò ṣiṣẹ́ fún wa kó bá wa gádà àbò dáadáa àtàwọn èèyàn. Ó ti tán, ta fẹ́ lù ẹ́ fún nìyẹn. Iṣẹ́ mi nìyẹn kẹ, that's why we are here. Alẹ́ sùn lọ yẹ. Iṣẹ́ tí a fẹ́ gbé fún ẹ ní pàtì wa lọ́gbọ̀n ṣé o máa ṣe? Òkun ẹ̀ mọ̀ mí kẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ ọ̀rẹ́rù ẹ mọ̀ ẹ náà ni kò ṣe àtòmí náà. okay okay okay uh, okay i don't know what is your name. sori tí mo fẹ́ béèrè ṣé àwọn ẹlòmíì tún wà tá a máa bá discuss tí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n táwọn olórí ìbòmíì bá tún wà tẹ́ pa máa sọ fún ní gáràjì àtọ́jà mail other people that we can discuss with. nínú gáràjì tí inú wà yìí náà èmi àyà ọlọ́jà ò sọ fún yín èmi ní. mo ń sọ àwọn ni àwọn ọgbọ́n náà mọ àwọn náà ni ọlọ́rìbù náà mọ ọ̀rọ̀. oh really i say you talk too much but just name your price. Um, sorry aunty you are looking fine now we can be good friends. good friends èmi kì í ṣèmi àti àyẹ́nà láyé má jà nìyẹn kì í ṣèsìn rárá màmá mi mi ò mọ àjọwà rò pé ẹ mọ pẹ́yìn lẹ fún ní authority ni ẹ mọ̀ kí tá bá rí yín àpọ́nlé yín pọ̀ àmàmà ah, ikú ò ní pa yín báyìí àmàmà ah, mi aláwọ̀lù báríkà ẹ bá ti ṣíwálé àwa ti mú. Hmm, ó ti ó ti sọ lóòótọ́ scorpion ah. tipẹ́tipẹ́ ló ti máa ń sọ fún mi ṣùgbọ́n ṣe ni mo kàn máa ń wò wípé bóyá ó máa yí padà ó máa yí padà èmi ò mọ̀ pé ṣe ló máa di eh, agbádá sí lọ́rùn ẹ́ ó pèrè ẹ̀ ní union àsáwọ̀ union ni àwọn union kì í ṣe bó ṣe ń ṣe. wọ́n ẹ ṣe bẹ́ẹ̀ màmá mi. Ah. ó kàn ń bẹ́ kiri ni àyè ibi tó wà ni ò débẹ̀ ni ò dẹ́nu ọ̀nà ibi tó wà ó kàn tún àtò fojú sínú ọjà ibi tí mo wà tí mo ti jẹ tí mo ti mu ó ṣàfẹ́ lé mi bẹ̀ ṣáájú. màmá mi ṣe ti rí pé ó ti kọjá yìí ẹ̀. Ah, màmá ṣì mí lẹ̀ kò lè yí padà yẹ káwọn bá yín yí padà sọ́run àwọn tó máa fẹ́ méjì pọ̀ fún yín màmá ẹ ṣí mi lẹ̀ kì í ṣe tí mo fẹ́ ṣe fún. kódà mo ti ṣí yín lẹ̀. mo ti ṣí yín lẹ̀. mo ti ṣí yín lẹ̀ torí ọ̀rọ̀ ẹ ti dé gẹ́gẹ́ mi mi báyìí mo ti ṣí yín lẹ̀ mo ti dákẹ́ dákẹ́ dákẹ́ mo ti ṣe ṣe ṣe ṣe ṣe mo rí pé kò fẹ́ yí padà mo ṣí yín lẹ̀. mo ṣí yín lẹ̀ scorpion mo ṣí yín lẹ̀. má bá pa. Ah. Eh, eh. ìwà pẹ̀lẹ́ la fi láyé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ń jáde. kọ́má lọ pa fífún ẹ lóyìnbó kọ́má lọ fi dúdú pé funfun fún ẹ ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́. máa jà máa jà máa jà májà. orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ jẹ́jẹ́ láyé gba ọ̀rẹ́ mi jẹ́jẹ́ láyé gba bàdí mi orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ ayé gba pẹ̀lẹ́ ọmọ kan rárá ṣe. àyẹ̀nà suicide ìjára yìí. ṣé mo pé àìmọ́sẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kó torí gbòǹgbò náà. ìyẹn ọmọ orogun tó bá flat tó bá torí gbòǹgbò náà tó máa blame ara rẹ̀. guys nǹkan tó involve ní iṣẹ́ yìí ó solid kò sí ohun tó ń ti ọ̀run bọ̀ tílẹ̀ yìí náà lè gbà ọ̀fà ó ti di ṣíṣe nìyẹn a máa ṣe. details wà ń bẹ̀. Come in. Come in. Ah. Ah. ẹ kàlẹ́ o. ayẹ́nà ikú ló wọlé tọ̀ ẹ́ àwa láti wá gbẹ̀mí ẹ̀ ni wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa ibẹ̀ láti kú ni. wọ́n ní ẹ wá jẹ́ṣẹ́ ẹ lè jẹ́ṣẹ́ yẹn èmi ni. E àìnà na, igi tó bá jẹ́ tó fún àtọ́kù àìnà àwa sí bàbá tí wàá bá ṣeré tàbí àwa negotiate ó máa kú ni kò lè sóhun kan tó lè yẹ ọmọdé ò mọ ògùn òpìlẹ̀ fún ìró ilẹ̀ gbogbo nǹkan tí bá wí báyìí ẹnu àṣẹ ni kí ṣe mọ. Vamos. sílẹ̀. ọ̀pẹ̀lẹ̀ la fi ń láyé ẹ̀sọ̀pẹ̀lẹ̀ la fi ń jáyé kọ́má lọ pa fífún ẹ lóyìnbó kọ́má lọ fi dúdú pé funfun fún ẹ jíjẹjẹ. Báyọ̀ ayé my Maja maja mayọ̀ bẹ́ẹ̀. Maja. Maja. Maja. Dákun mójú ẹ̀ balẹ̀, owó tó wà lẹ́lẹ̀. Àyìnà, oúnjẹ mi ní ẹ̀mí kan, aṣọ ìwọ ni, aṣọ ìwọ scorpion tó bá yìn fọ ọwọ́ ẹ̀ yẹn family ẹ̀ ló máa lọ sí. ẹ má wọrí owó súpẹ́ máa pa mẹ́rin wọ́n bá ti bẹ̀rẹ̀ ogun abẹ́lé kó lọ bẹ̀ kó lọ pa wọ́n. kàkà kíkì ni wọ́n ṣakápò ẹ̀kọ́ kálukú aṣọdẹ tí ẹni tó tọ. wọ́n aṣọdẹ wọn látọ̀tọ̀ ikú apá àtọ̀tọ̀ yìí dàgbà lóyún àbórí ẹ̀yìn máa ń ná ládàá lójú àwọn ará ẹ wo màmá mi ah ó ti yíwọ́ báyìí o alábi ti mọ̀ pé àwọn aránṣẹ́ ṣòun mo fẹ́ ránṣẹ́ o fẹ́ràn ògùn ránṣẹ́ padà sí mi o ti fẹ́ràn ògùn yílẹ̀ o. scorpion máa pàṣàmọ̀ ọ̀rọ̀ jọ sọ̀rọ̀ straight sọ tó ń ṣẹlẹ̀ gangan jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. ẹ. àmọ́ ẹ ẹ wo ìgbà mi ránṣẹ́ òkú gbé wá fún mi ó ti pa ọmọ tí mo fi ránṣẹ́ sí o ààyè náà ni. òfò ọmọ ránṣẹ́ sáré yàn ah, ah ẹyin eh, bí ìwọ fúnra rẹ ló sọ fún mi kó lọ kojú ẹ ṣó sọ fún mi kó máa fọmọ ránṣẹ́ síbẹ̀ ni. ara màmá mo ní kí n tóbi síwájú kí tẹ̀lé tútù ní ilẹ̀ gbígbẹ ẹ̀ má wọrí. ìjọba ìjọba ìjọba fún nǹkan tí mo sọ rèé o. màmá. mo sọ fún ẹ pé mi ìfẹ́ wàhálà fẹ́ mi ni o. ìfọkàn yín balẹ̀. wọn náà mo sọ fún yín pé àwọn kan wà tó máa fèmí kọ́kọ́ di káwọ bí ẹ̀mí yẹn aṣepọ̀ tó ní. Ah, irú erékeré wo nìyẹn ìwọ tó yá wo ẹ má pè mí ń bó ṣe pè mí yẹn àyà mi ti jájú ẹ má pè mí pè ìjayà ẹ jọ ẹ mo sọ fún ẹ mo ní mi ìlẹsẹ mi lẹgbẹdọ jẹ́jẹ́ mi mo jókòó. Oh, náà mo sọ fún yín pé àwọn tó máa ṣe mí olóògbòdò àti fi ránṣẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan yẹn. ẹ ti fẹ́ ẹ má pè mí pè ìjayà scorpion jọ jọ jọ. màmá ẹ ṣẹrítì tẹ bá ti gbọ́ popo tẹ bá hàn tẹ bá ń wẹ̀yìn ẹ wo side mirror ẹ wo inner mirror ẹ fọkàn yín balẹ̀. Ah! the battle has been between you and I Oscar bẹ́ẹ̀ mi mi nìgbọ́ mo sọ fún ẹ fi mí lẹ̀. àyẹ̀nà kí ló tó ṣe lè fún wa náà ẹ́ wọ́n lọ dá gbogbo wọ́n lọ dá gbogbo kí ni kàńpé wa rú ṣé bá a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. lórí pẹ̀lú dákọ̀ wa ni. dákọ̀ mi bá o. lówó sẹ́yìn lówó ni. ara owó bá o ẹ ní sùúrù ẹ jẹ́ kó yé yín dábọ́ ṣe bá ṣe transfer àwọn owó yẹn á ṣe trace mo fẹ́ gbé wá cash kí ló ń ṣe ẹ. ọ̀gá tí wàá lé lé. kí ló ń ṣe ìdẹ́yìn òdòǹpé ìnàmọ́ mọ́ta ìṣòwò kí ló ń ṣe gbé fún ṣé pé ó wà ní boot àbí. ṣé ẹ tẹ̀lé mi lọ gbowó àbí láti bá yín gbowó wá ni. àlàyé wọn lè kọ́ ṣé dọ́là ni ṣé dọ́là ni bá mi. ṣé sábò lọ fẹ́ máa gbé mi. ẹni ṣíwájú wa lẹ́yìn. wọ́n àbí pounds làwọn wá gbé fún wa. bàbá mi yẹn jọ ìwúrò. ẹ nígbà tó rìn bẹ́ẹ̀ ń wà náà kojú omi ẹ mú lọ́wọ́ kẹ́mú yọ̀bọ̀. ilẹ̀ ẹ ti wọlé máa ń bù tí bá pàkúrú mọ́ ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ lárí mọ́ kìrì yóò ṣe. tọ́kọ̀lẹ́ tí bá wọlé àwa àgbà á gbé fún yín. nísùn wọn á máa rẹ ìgbà tó máa plug wọn máa náà tí wọn charge wọn ni. orí sáró yìí tí wàá lówó yẹn sùn. tí bá tí bá pàkúrú mọ́ yín. bọ́ọ̀ kulẹ̀ jẹ́ ọmọ àlè ó dùn jẹsẹ̀ mọ́lẹ́ náà ni ẹrú owó. ẹ mọ̀ ń gbọ́ ẹ kí ló wí mo dúró fúnra mi pẹ̀lú ẹsẹ̀ kẹta kò ní dáa fún ìyá wọn totally kí ló jẹ́ bẹ́ẹ̀ máa máa gbé yẹn wá máa gbé yẹn wá máa gbé yẹn wá máa gbé yẹn wá mò ń bọ̀ Jésù kò ní ìdílé ní sí i. ẹ dábẹ̀rù ẹ ṣe wọn bó ṣe wù yín ẹ sọ fún wọn kí bàbá wọ ọmọ rẹ ọmọ wo bàbá rẹ ní kẹfí ṣe fún wọn bàbá rẹ tó rí ẹ pé tó ya wèrè ẹ pè mí mo wà lé mò ń wò yín o ojú mi ń bá yín lọ èmi ń tẹ̀lé yín yóò gbọ́ irọ́ irọ́ má ṣe yẹn má ṣe irọ́ irọ́ irọ́ má pa òun nìkan pa ọmọ ìtẹ̀lé sódà tẹ̀ ẹ̀rọ bá dìjọba ọ̀run ọjọ́ máa rí ọmọ ọ̀run ṣẹ wá gbà yìí ẹ fìlẹ̀ ọmọ mi ẹ bá mi jẹ ẹ bá yé wọn jẹ gan seriously ẹ pa wọn dànù wá gbà yìí. <laughs> ní gáràjì mi ọlọ́run ọba ń gbọ́ scorpion scorpion ṣe bó ṣe wò ń bẹ ọlọ́run ibo lẹ́yìn wà lónìí èmi wà bẹ́ẹ̀ mi àti small nìkan la wà ń bẹ̀ bó wọ pé tabaníkà tẹ̀lé kí wọ́n máa bàjẹ́ gan so mo wá ní ká dúró pé òkè àwa méjì nìkan ò lè ṣe tó tó bẹ́ẹ̀. ẹ bá síbẹ̀ ní òun méjì mo gbà fún gáràjì ẹni ọmọ pátì tí mo wà pẹ̀lú ni. na i go still kill am na me go kill am you know me you know you uh, you know me now. malo. ayana you don dey vex. ayana you don dey vex. o fẹ́ jẹ́ ni. ayana you dey ah. How do we even get here? àwa sọ̀rọ̀ àwa do ní yẹ̀yẹ́ níwájú àwọn ọmọ àwọn ọmọ lásán lásán lásán wọ́n wá ń fi wá ṣe yẹ̀yẹ́ ṣé àwọn other party ń sìn wọ́n ti máa rí yẹ̀yẹ́ wa just imagine torí àwọn rap yẹn. honourable kí ló ṣe é báyìí tó kọ́ sọ̀rọ̀ anyhow ó yẹ kó kọ́ṣọ̀ kan tó bá bá sọ̀nà sórí àwọn tí wọ́n pè ní rífrafé àwọn ni àwa máa lò fún election a ní èdè wọn so you have to watch what you are going to say you don't just open your mouth and start talking anyhow. Okay. Yes, because those boys needed more than money. I really don't know why we did not see it coming. Austin. Exactly, my, my sister. God will bless you, honourable. Eh? They need respect and acceptance. That is what we need with this guy, uh, boys. Listen, guys. We all know there is competition among the matches and the garage over dominance. ẹ farabale, ká farabalẹ̀ ká máa wòye they need us àbí ibo not ti fẹ́ ah ibo náà ti fẹ́ rí connection hmm. àwa ní bá gbóhùn wọn náà. ok. Uh, so listen. nǹkan got some fi ò ní pé ẹ wo èmi máa lọ bá bàbá ọgbọ́n ní garage. yes bàbá ọgbọ́n. i'm so sorry um, I mean Honourable Taofik ó máa ṣètò gbogbo yẹn fún wa gbogbo máa padà wá bá wa ẹ farabalẹ̀ ẹ má jẹ́ ká wulẹ̀ bam bam you heard what she said now ṣùgbọ́n tí o ṣe sọ tiẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní experience nínú òṣèlú experience òṣèlú lójú sórí tẹ́bù sí i táwọn ọkùnrin méjì táàrí gbádùn bọ́ọ̀lù olófiṣeré bíi dáìsẹ́ that is experience honourable titi you are too much that is why I always respect you. Hey! that is it for you you do what you say. àrùṣẹ́gun lèmi wà á rírú ẹbọ nígbè ni àìrú ẹbọ kì í gbèyàn o èrò epo èrò ọ̀fà ẹ wá bá mi láìkú kangiri àìkú kangiri là bókè àìkú kangiri là bálẹ̀ àìkú kangiri là bẹ́yìn ìyàmí ẹlẹ́yẹ ìbà kékeré ẹlẹ́yẹ o ìbà àgbààgbà ẹlẹ́yẹ ìbà ogún ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ mo ní kò gbọ́dọ̀ jẹ̀gbín àgbà ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ bà sórí igi ó pípẹ́ ogbó ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ jẹ́wé ẹ̀jẹ̀ àbàlẹ́ àáké ọlọ́fìkan gbọ́dọ̀ láàrin àwọn odò ọgbọ́dọ̀ sólòkì ìmọ̀lẹ̀ ilé ayé ńlá ti bálẹ̀. ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn ìwọ́rọ̀ ìbàdàn ìbàdàn wọlé pẹ̀lú chẹ́ńjì ọ̀ ìbàdàn two thousand fifteen àlówó ìbàdàn ìwọ́rọ̀ ìwọ́rọ̀ ìbàdàn ẹ wọlé wọlé two thousand fifteen àlówó yóò bó gbogbo sọ̀bà lọ lónìí ká wọlé mẹ́ta mẹ́ta lè rẹ̀ wọlé kan láfíà ni ìwọ ń rò ìbàdàn. aláyé ọlọ́rọ̀ bóyá àwọn tí dà. kí ló ṣẹlẹ̀ ṣé mo fún ẹ lówó lánàá ni. aláyé wa lọ bá driver jàre. ọ̀gbẹ́ni wa bá lọ fún ẹwú kí àwọn jàre sẹ́yìn lọ́rọ̀ jàre. aláyé kó sì kó lórúkọ lọ bá driver ẹ káwọn èèyàn wọlé fún mi jàre. ìbàdàn alaye next level na. aláwo ṣebí ṣebí ọsà. àwọn ọmọ àwọn ọmọ àgbẹ̀dẹ̀kù àwọn ọmọ jáde tí wọ́n ní bàálẹ̀ náà. àwọn ọmọ àwọn ọmọ abẹ́rẹ́ ìrìnsà tírátíra tírátíra tí n bínú sí nǹkan tó dà. hello babe where are you ah, ó yẹ kó o ti súnmọ́ bí iboluwa gangan. o tún béèrè rúùmù lọ́wọ́ mi. four oh four yeah four oh four ni ká fún ẹni tí kí gbogbo nǹkan mọ́ <laughs> wàá gbá yìí o ṣe bẹ́ẹ̀ ah máa fún ẹ tán yàmàyàmà. kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́ ilé tí wàá dúró bíi sínú làdó wájú mi. ẹgbẹ́ dákẹ́jà rẹ̀ jẹ́ ẹsẹ̀ pọ̀ jù picture. Oh, oh. ó ṣe ẹyẹ mi ni o mi ìmọ̀ pé wà á ti bọ́ scarf lẹ́jọ́ wa <laughs> orí ti gbalẹ̀ <laughs> èmi lè wá bá tẹ̀ ẹ̀ ṣe o pé kìnnìkan ṣe fẹ́ wá láyọ̀ kọ̀ọ̀kan ni àtẹ̀fẹ́ wá ní méjì méjì because màá nà ẹ́ ibi tí màá nà ẹ́ dé màá gbé ní general hospital. ẹ ẹ mi rí yọ èmi tí mo act fún yín bàbá wa gẹ́gẹ́ mi àti ẹ̀ta mo tọ́ pápá múyàn náà àbá ọlọ́pàá sọ̀rọ̀ rẹ̀ èmi àti ẹ̀jọ̀ wà ní kò lè yé wo obìnrin mi wọ́n bí o mọ ẹ̀ǹtì bàbá wa fà o tún kẹ́rin rọ̀ mi. obìnrin ni wọ́n. o tún lọ fún òun bá my eyes away. àmọ́ ajamu tiẹ̀ jẹ́rìí ẹ filẹ̀. yọmí agbóṣiri kúṣe wọn yọmí eléyè èéṣe láti bo tẹ́sítẹ́sí ńlẹ̀ ń wé ẹ̀wí ti mọ lágàràn ẹ̀bá wí ti mọ lágàràn ẹjọ́ wọn ìbájàre adíbẹ́ fún ìlọ́jà tí lọ rèé kọ́lẹ̀kùn ọ̀la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ tí lọ rèé kọ́lẹ̀kùn ọ̀la ilẹ̀lẹ̀ ilẹ̀lẹ̀ èsì ò ti ń kọ́lẹ̀kùn ọ̀la mi ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n ah ah ah ah ah àpẹẹrẹ sọ gbá igbá igbá fọ àpẹẹrẹ sàwọ àwòfọyà pẹrẹgẹrẹ bí ọwọ́ aṣọ pánsá òfura pánsá ajá ajá òfura àjájì ọmọ ọba tí òfura àfàyìmọ̀ kọ́mọ padà wàá dẹrú ó ti yé mi àmì òtéréré omi làbùwẹ̀ omi làbùmù. <laughs> òtẹ́rẹ́rẹ́ omi ẹyẹ gbẹ́ndúgbẹ́ndú omi òrìṣà owíjì adimabọ̀ṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ màgbò tí ó fomi tiẹ̀ lẹ̀ tí ó mọ̀ pọn mi ẹlẹ́yẹ. àsìkò tó <laughs> bá a bá tájọ́ ọjọ́ apé bá a bá dá oṣù oṣù akọ ó ti yé mi ìlọ́mọ̀ ìyá oníbodè apò mi adépọ́nlé lórúkọ tá a pè wọ epo pupa ọ̀rẹ́dùn lórúkọ tá a pè wọ ọyọ̀ a ò gbọ́dọ̀ mọ tẹ̀ lórúkọ tá a pè wọlé àǹjọ̀nú láti gbẹnu afẹ́fẹ́ sọlá o ọ̀yà o ibà o ibà ibà o ibà òtóróró òtóróró òtóróró omi làbùwẹ̀ omi làbùmú ò tóróró mi ẹyẹ gbẹndúgbẹndú omi òrìṣà owíjì àdìfáfóòṣà ńlá ò ọ̀ṣẹ̀rẹ̀ màgbò tí ó fomi ti ẹlẹ̀ tí ó mọ pọnmi ẹ̀yìn ẹlẹ́yẹ ibẹ̀ yín yẹ jẹ́mi o ẹ̀yin lẹ́tẹ̀fẹ́jọ́rí àtẹ̀dọ́jọ́ kan àti ìfúnjọ́rọ́ ọ̀rọ̀ àjẹ̀dọ̀ tuntun ènìyàn mọ́bì mo tún ti dé o tóróró èmi Oyètọ́lá ni ọmọ ewé nkẹ́ ọmọ tí mo tọ́jú sọ́dọ̀ rẹ̀ òun ni mo wá gbà padà báyìí mo fẹ́ kó o gbé e fún mi. ọyọ o ẹ̀mẹ́tẹ́lá fòun etí bá a bá pòkú pópó alàyè ní dáhùn adétutù ooo ó di dandan kan jẹ́ mi ní òòtè mi àrẹ́mọ́jà ooo tó o bá ń bẹ lóko kó o dé o tó o bá ń bẹ lódò kọ ọbọ tó o bá wá lànà tẹ́rẹ́tẹ́ ntolúfẹ́ bọ̀ wá súré tètè kọ́ dára ṣàṣà kọ́ jẹ́ mi ní òòtè mi omi tó yẹ ooo. <laughs> káàbọ̀ kúrìn adétutù omi tó yè ààrẹ mọ́jà ìwọ lọmọ lóyè àtọ̀nà ọmọ lóyè àtẹ̀fínní òmí wò ilé koko báyìí ń tagbe ìràwé kì í dájọ́ ọ̀lẹ̀ kó tó súnà mọ́wọ́ lọ yàrá ilé yàrá ọ̀rá ọ̀rá ń bẹ̀ wọ̀n ọ̀rá sábà bọ̀. èní ìlú máa kú pátápátá. igbá ló pa ẹnìkan kì í pàwọ́ gbogbo agbára tó bá wà lára kí gbogbo ẹ di tèmi. hello honourable àwọn ọlọ́pàá yẹn lè máa bọ̀. ẹni bá lè ti kọ́ ẹ̀ gbọ́ àbọ̀rọ̀ ní fọ́mọlúwàbí ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jòun gà wọ́n jẹ́jẹ́ láyé ká ọ̀rẹ́ ẹ̀. Maja, Maja, Maja, Maja. baja, baja, baja. Eh. Ma. Yeah, ma. Hey, pẹ̀lẹ́ la fi ń láyé, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ń jáyé. Kọ́mẹ́lọ́pàá fi fún ẹ lóyìnbó. Come and love fi do do be fún fun ẹ jíjẹjẹ jẹjẹ láyé. máa jà máa jà. Macha, macha, mayobe. Maja. Maja. Maja. Eh. orí adẹ́tù wà bí wà pẹ̀lẹ́ jẹ́jẹ́ láyé gba ọ̀rẹ́ mi jẹ́jẹ́ láyé gba bàdí mi orí adẹ́tù wà bí wà pẹ̀lẹ́ ayé gba pẹ̀lẹ́ ọmọ kan rárá ṣe.